وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أرجوكم الله وبارك الله أرجوكم الله وبارك الله ليس يوم في عنور سواء من ilé ilé ìfẹ́ oṣù ọ̀sẹ̀ ṣe sọ ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá oṣù ṣẹwàá ọdún láti kọ́ ọ̀sọ́láwà àlejò ọ̀sọ́láwà ọ̀sọ́láwà. sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ lẹ́yìn ọ̀rọ̀mọ̀fà àpàdà sínú ọ̀sẹ̀ra wa ẹ̀ ṣe àwọn ọ̀rọ̀ dé ọ̀gá wí tí a fi palẹ̀mọ́ nígbà tó lọ́wọ́ bá ń bọ̀ náà ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rùn orí ibi táwọn ti gbọ́rọ̀ lẹ́nu wọn náà ni àwọn nǹkan tó wá nípa ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ìtẹ́mọ́ gẹ́gẹ́ bá a ti sọ wípé kìtàbù sàmáyẹl muhammadiya yìí wọ́n fẹ́ kọ́ wa nípa àwọn òṣèṣì òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. tó ṣe wípé máa ń ṣe ọba àjẹ́ èyí tó hàn ká ní àbí èyí tó eléyìí tí a wá sọ ní èní lára àwọn èyí tí ó hàn ká náà ni òun náà ni nípa ọ̀rọ̀ títí ọlọ́wọ́n bá fi sámá nínú ọ̀rọ̀ òru ní ọba sọ̀rọ̀ ní alẹ́ bóyá pẹ̀lú àlejò. حديث أخوة وقام وهنا حديث يا عائشة رضي الله تعالى عنها قالت حدث رسول الله صلى الله عليه وسلم ذات ليلة نساءه حديثا وقالت امرأة منهن كأن الحديث حديث الخرافات فقال أتدرون ما خرافة إن خرافة كان رجلا من من عجرة أفرسه الجن في الجاهلية فمكث فيهم دهرا ثم ردوه إلى الإنس فكان يحدث الناس بما رأى فيه من العجيب فقال الناس حديث الخرافة آه. wọ́n ní nípa ọ̀rọ̀ sámàrù ya ọ̀rọ̀ orí ọ̀rọ̀ ń fi sámàrù. láwọn èyí tó máa ń ṣẹlẹ̀ bóyá ẹjọ́ kiri àjọ àtàwọn èèyàn tí wọ́n dìjọ máa sọrọ yẹn onírìnàjò yìí ti rí nǹkan kan àwọn kan tó jẹ́ àkìrọ́ọ̀nù tó sàríra wọn ẹlẹgbẹ́ ni wọ́n àtẹgbẹ́jọ ni wọ́n àríra wọn kọ́lá tó wọn onímọ̀gbà táwọn gan nínú wákàtí méjì jù bẹ́ẹ̀ lọ láwọn tẹ̀ kàwé rí alẹ́ wa nìkan yẹn sábà máa ń wáyé yẹn ní àtúntàmọ̀ ọ̀rọ̀ òru. ẹni tí bá ń wáyé pẹ̀lú ẹ̀ tí yẹn jọ ń ṣe òun náà ń pè ní sàmíyà kí lágbájá ní sàmíyàrù ni ìdájọ́ ń sọ̀rọ̀ òun. ìyá ńlá wa àyè sákàtẹ ní hadith yá hadith yíwu lẹ́nu. wọ́n ní kí ni hadith náà wí ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ lálẹ́ ẹjọ́ kí wọ́n bá àwọn ìyàwó ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan wọ́n lọ́kàn náà àwọn ìyàwó ẹ̀ wá sọ yìí pé ka annal haditha ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ àlè ọ̀rọ̀ bàjẹ́ àbọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ ti ti ọlọ́wọ́ aṣọ báyìí kì tó ń pè ní kọ̀rọ̀fà ọ̀rọ̀ tí ń jẹ́ kọ̀rọ̀fà ọ̀nìkan ẹ̀rọ jùlọ mi ni wọ́n bẹ̀rọ̀ wọ́n ní arákùnrin kan ni nínú àwọn ìdílé àlìyàmọ̀ níyà àwọn yamani. ìgbàjúmọ̀ àwọn àlejò ló mú nígbèkùn ọmọ láti fà ìmọ̀kànmọ̀kàn nígbà tí wọ́n wá mú nígbèkùn wọ́n wá lo àsìkò tó pẹ́ lọ́dọ̀ wọn wọ́n wá da padà sáàrin àwọn èèyàn ti àárín àwọn àlejò tí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ ní lọ́dọ̀ àwọn àlejò nínú àwọn yẹn wá sọ wípé àdìsù kúrọ ìgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ lélẹ̀ ọ̀rọ̀ tí ọlẹ tẹ́lẹ̀ ọgá wọkẹ rí kẹni ọkẹ ga fi òfin òmòbi tó ga dé oníkẹ olójú ń pàkọ ẹwà gbogbo àwọn tó ń bá sọ̀rọ̀ kò níyé wọn wọn nìkan ẹni wọn ń pè ní kúrọ bàbá òfin ìlọrọ bàjẹ́ tí ò rí bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ akẹ́rẹ́ àdìsù ọmọ mi rárẹ̀. أم زرع أن عائشة قالت جلست إحدى عشرة امرأة فتعاهدنا وتعهدنا ألا يكون من أقبال أزواجهن شيئا. ìṣesí àwọn obìnrin máa ń rí báyìí ń tòótọ́ látọ̀dọ̀ ìyàwó àìsà àdìsí eléyìí gbádùn dáadáa wọ́n wà nínú nípa ọ̀rọ̀ gbéyàwó àti dẹ̀ máa ṣe dáadáa sáwọn obìnrin. ẹ̀yìn gba ti sọ fún wa rí wípé alùpùpù àwọn àbá ní tíra yìí tíra yẹn wọ lọ rà á àwọn àbá sì ní ká máa gbé wa ọ̀rọ̀ ọ̀run tá a fẹ́ sọ ẹ̀rì ti àti bàtà yẹn àbá lórí kan ní ìjẹjọ tàwọn ará ti sọ fún wa rí àwọn ní máa gbé wa ní tíra yẹn ti wà dáadáa láàpọ̀ wà ká máa wo tíra lọ kọ́ má jásí gbogbo àgbọ́dọ̀ wí nǹkan bíi mẹ́wàá bó ti márùn Ọlọ́run lè ní kí láàka ìwọ dé mọ́lẹ̀ mbẹ. sọ ọmọ Zaria ẹnì pa sọ fún wa ṣáájú pé Ànábì sallallahu alaihi ó ní inni uharriju akọdọ̀ìfáì Ànábì lóun gbàgbé ẹ̀ṣẹ̀ ni kéèyàn fi ẹ̀tọ́ àwọn ọ̀lẹ méjì dùn wọn aláwọ̀ kan òun náà ni ọmọ òun lóbìnrin ọ̀lẹ́ ni wọ́n ẹlẹ́ẹ̀kejì àwọn náà ní kíni ọ àwọn ni òun lọ́mọ òrukàn ọ̀lẹ́ ni wọ́n wọ́n rí jáde pé wọ́n tó ń jójú sí wa nípa àwọn obìnrin òun náà ní káàkiri dáadáa sí wọn wọ́n bá wọn lò lọ́nà tó dáa wọ́n á ní ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ látọ̀dọ̀ yàwó àìsàn ọjà lọ́sàlá ní ká obìnrin mọ́kànlá kan jókòó ìyàwó lé ni wọ́n wọ́n wá lálùká wà ní wọ́n dẹ̀ sì tún pinnu ìgbé sam ohun tó jẹ́rù ọkọ̀ àwọn kankan táwọn fi pamọ́ níbi ìjókòó táwọn wà yìí o gbogbo làwọn sì máa sọ gbogbo wọn fọwọ́ sí bẹ́ẹ̀ nígbà tó bìnrin alákọ̀ọ́kọ́ sọ̀rọ̀ kí ló wí. tọ́ ẹ gbọ́ bóun ṣe ròyìn ọkọ̀ tiẹ̀ ẹ parí ẹ̀. yàtọ̀ ẹnu fayọ́ sọ́kọ̀ tọ́ obìnrin àkọ́kọ́ náà ọmọkànlá yẹn wọ́n ní fẹ́ rọ́pọ̀ tòun ọkọ̀ tòun ọ̀ní láhùmẹ̀ jáwẹ̀rín jásìrín ọ̀ní ẹ̀rẹ̀ àkúnmí lòun lè fi ọkọ̀ òun ẹ̀rẹ̀ àkúnmí ẹ̀ ọ́ ní jásìrín tọ́tún wá tó jẹ́ ẹran tí ọ̀dà ó tún wá wà lórí òkèèrè tí ò dáa wọ́n ní lásàhẹ̀l wọ́n ní òkè ní kò dáa lásàhẹ̀l kò tún rọrùn ọ̀yọ́ ń tàkọ́ lébi pé èèyàn lè gùn wọ́n lásẹ̀mìn òkè yẹn ò tún wá kò kò tún fẹ́ kò tóbi ọ̀yọ́ ń tàkọ́ èèyàn lè sọ pé ẹ̀yà bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan bọ́ sí ẹ̀gbẹ́ mi ní ẹ̀kọ́kẹ́ tó fún ni kò dẹ̀sí fún da ó ní bọ́kọ tòun ṣe rí nìyẹn. ẹni sọ̀rọ̀ ní bọ́kọ tòun ṣe rí nìyẹn. ìtumọ̀ rẹ̀ ní kí ọkọ burúkú lọ́kọ̀ yìí kò lè kò wúlò fún ìyàwó ẹ̀ fi àìjà nínú ìbágbépọ̀ àti nǹkan mi tòun ti fẹ́ kò wojú rí òun ni àfọ̀nsá mákàrí lòun fi sọ wípé mọ wàrọ̀ alẹ́kálkì zẹ̀mím ẹ̀lẹ́kọ́lùkù zẹ̀mím kò sí ohun tí ó wà lẹ́yìn ẹ̀dá kẹ́ẹ̀dájú àbàjẹ́ náà lọ ọ̀dà lẹ́dàá òkú daniwa ẹ̀rí obìnrin yìí pé kò wúlò fún ìyàwó ẹ̀ rárá ẹ̀rí obìnrin mi ò sọ fọ́ pé ní mi jẹ́ ẹ̀ mi fílì fi wọ́n lọ́mọ dákẹ́ òwúlò ẹni pé àwọn èèyàn ò lè lọlé wọn pé ẹjá lọ jẹun ìtumọ̀ ọ̀lẹ́sẹ̀mí kò tóbi ọ̀yẹ́nsẹ̀fẹ́lì lébi pé èèyàn lè sọ pé gbà láàyè ń bẹ fún ìyàwó èèyàn lè lọ́bẹ̀ pé ẹjá lọ jẹun ń bẹ̀ níṣòro bá dé nígbà tó ṣe pé dípò bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn máa fẹ́rí kò lé wọn ni tó wá tó ròyìn rẹ̀ yìí pé yàní ipa ahun ni ahun ni onígbèraga ni oníwà burúkú ni oníbẹ̀rẹ̀ ká sọ́ra ìdóbìnrin àkọ́kọ́ kan fọ ọkọ ẹ̀ ni káfíń máa gbàgbé yàtọ̀ sóbìnrin tó bá ya aláìmoore ẹ̀wọ̀n ẹgbẹ́ àti sọ̀sẹ́lá onígbà tó ń nẹ́gà sí náà orin tí òkè dé àwọn tó wà mẹ́ àwọn obìnrin ló pọ̀ jù àwọn obìnrin dẹ̀ béèrè pé kí lẹ́sẹ̀ àwọn níbẹ̀ ni inú ẹ̀sẹ̀ yín ni pé èpè yín pọ̀ ìbú yín pọ̀ ẹ̀yìn sì tún mọ́re wọ́n ní sí àwọn bá ń sàn ìmọ̀re sọ́lọ̀ ọ̀hún ní bẹ́ẹ̀ kọ́ bá gbogbo lẹ́lẹ̀ yìí ṣe dáadáa fún yín kò sí nǹkan náà ni ọ̀sọ̀ nìyẹn ẹ̀sẹ̀ yìí tó ṣe pé ọkọ̀ òwúlẹ̀ sí ẹ̀ wúlò kò pilẹ̀ wúlò sí ẹ̀ àdẹ́wọ̀ ọkùnrin lélẹ̀ ni ṣùhàdà àfọláhì ìlàhàn eléyìí lọ́rọ̀ tó bẹ̀rẹ̀ àkọ́kọ́ sọ ní àwọn ọmọkẹ́lá. ọ̀yà. wọ́n lọ sáàyà dáwùjì ìlà òtí ìlú kọ́lọ̀rọ̀ nínú àkọ́kọ́ àlá àdàrọ̀ in àdúgbò àdúgbò ó dáwọ́ fún wọn ìdàrọ̀. wàbújàrọ̀. wàbújàrọ̀. tọ́ eléyìí ń gbà fẹ́ sọ obìnrin kejì. naa àwọn mọ́kànlá wọ́n ní sẹ́yìn ọlọ́pàá tòun làwọn sírun kádàrọ̀ èmi ọ̀rẹ́ fi àṣírí ìró rẹ̀ ìfẹ́ fi hàn ẹni akọ́kọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ rú mbà mi alẹ́ ẹ̀dẹ̀rọ̀ nígbà tó ń bá ní kó ń lọ sọ ọ́ láì dá kọ́ bá di pé yóò léwu dànù báàkì kọ́ bá léwu dànù òun ó sì máa gbọ́dọ̀ ẹ̀ wọ́n ti tó ń bá ti ẹ̀fẹ́ sọ nípa rẹ̀ gangan wọ́n lọ àtúntò lè túmọ̀ ìgbésí bá ní kí n bẹ̀rẹ̀ irú rẹ̀ àkáfọ́ á ní àtúrúkà wọlé kẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ̀rọ sì máa bá mi pé nípadà fẹ́ kọ ọkùnrin yẹn sí ni nítorí bí wàá tiẹ̀ ṣe tó lágbára tó bó ti pọ̀ tó. in adkuruhu adkuru ujarahu ó ní kóun bá fẹ́ sọ pé kóun tiẹ̀ sọ ń pa rẹ̀ gan ọ̀rọ̀ ẹ̀wà lélẹ́yìí fẹ́ máa sọ ń tiẹ̀ ó lóun ọ̀ sọ nípa bí iṣẹ́ ọrùn rẹ̀ ṣe rí bóòlù ọlọ́run máa sọ. wọ́n ní bákan náà wọ́n bú jarọ̀ òun tún máa sọ nípa ìdodo rẹ̀. wọ́n ní ṣùgbọ́n ẹ̀rù ń bá òun tóun bá ní kóun sọ ọ́ máa jà síbi oúnjẹ ọ̀fà ìpínyà wọn ni nítorí bẹ́ẹ̀ òun fi lòun mọ bẹ́ẹ̀. ọ̀yà. ọ̀pọ̀lọpọ̀ sáà lè ta yàrá ìdílé àtàmìnàpọ̀ ìnà àǹtíọ̀pọ̀ ìtọ́jùlàpọ̀ ìwà ìnà àṣù wàhálìlàpọ̀. ẹ wo obìnrin kẹta náà àwọn mọ́kànlá ń tiẹ̀. òun ní fẹ́ rí ọkọ àlẹ́ àṣà ńlẹ́kọ̀ ọgbọ̀n gbẹ̀nà àgùntàn sọ lónìí ná ọgbẹ́ o ogun ọwọ́ agbẹ́ ẹni tó bá gùn tó gbẹ tọ́sí ìwà rẹ̀ ọ̀dẹ̀ ti tún abẹ́ ni. ogun ọgbẹ dákẹdani ìní àǹtẹ ọ̀tàlá tí mo bá ní sọ̀rọ̀ ọ̀wọ́n dẹni tí wọ́n padà fi lẹ̀ o àwọn kọ̀rọ̀ àwọn lẹ̀ ẹ̀rí báwọn òbí ti ṣe bá ń ṣe nìyẹn ṣe sí wọn ní ni ó nígbà wọn bá tẹ̀lé àwọn ọkọ̀ ọmọdé kálukú ó máa sọ gbogbo ẹ̀ títí mẹ́ lọ́dọ̀ rẹ̀. àyẹ̀rẹ̀ àsùkù tí mo bá tó wá ní dákẹ́ ọ̀hálà. ẹni tí mo bá tún ní kí n dákẹ́ lórí ẹ̀ ọ̀hálẹ̀ yóò sọ mí di àsọ̀rọ̀ irú yìí tọ́lọ́run sọ náà kọ́ àrí pé àwọn alátẹ̀mí ló kulẹ̀ mẹ́lí ọ̀dàdàrú ha kàlíwọ̀n alákọ̀ nígbà tọ́lọ́run sọ yìí pé ọ̀làǹtẹ̀tẹ̀ ọ̀hún ẹ̀ à ń tàn ní ìlú bẹ́ẹ̀ ní nìsa náà wà ọ̀yà kọ́. تستطيعوا أن تعدلوا بين النساء dọ́gba láàrin àwọn obìnrin wọn lọ́wọ́ àwọn fún kó dàbí ẹ sojú kòkòrò rẹ̀ dọ́gba dọ́gba yẹn láì bá ti mẹ́nu báyìí àwọn náà ní kiri ọ ìlmàhábà àwọn ẹni gẹ̀ẹ́sì ìlmàhábà nínú ìfẹ́ nínú ìfẹ́ àbí àlùmẹ́lò kọ́lbí fífi sí ẹ̀mí àlùkọ́rọ̀ dọ́gba dọ́gba táwọn kan kò débi ìbálòpọ̀. àwọn ẹgbẹ́ ọba bẹ́lẹ̀ yìí ló pọ̀ lẹ́ẹ̀mẹ́ta wọn gbọ́dọ̀ sí lẹ́yìn náà bẹ́ẹ̀ àìrọ̀ ah, torí kálukú ṣe kíni ó yàtọ̀ síra wọn obìnrin mi bẹ bí ẹ bá yọ hàn omi bẹ kò ní sọ bá fún ẹ bá ti yọ hàn ọ̀sẹ̀ jura wọn lọ ọ̀rọ̀ ẹ̀ nílé tó mídé tí ẹ láti lọ sùn lọ́dọ̀ ẹ̀ kẹsì ọba ọba àwáyé lẹ́ẹ̀kan kí tẹ̀lé kẹjẹ́ fẹ̀ méjì tó bí kálukú ṣe wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ṣùgbọ́n eléyìí gbogbo tí ó ní bùkátà sí nípa jíjẹ a máa wá fún eléyìí nípa mímu láfẹ̀rẹ̀ yìí tó bímọ ẹyọ owóró kan àwọn ẹgbẹ́ tá a bá fún láti ìlú láfún ìlú bímọ méje wọn wọn mẹ́wàá ìjọra wọn ànígbà tá a fẹ́ ra sọ nísìn abádẹ gbogbo wọn dẹ̀ ti tó wọ sọ àwọn bíi mẹ́wàá tọ́fẹ̀ bí adásọ̀ ọ̀pá mẹ́ta mẹ́ta àtọ́pá márùn-ún àpá méje gbogbo ẹ̀ ń ara èyí tó bẹ́ẹ̀ yọ ká bẹ́ẹ̀ yọ méjì náà bá ní gbogbo aṣọ tó ń yẹn náà yọ orí bẹ́ẹ̀ yàn. àmọ́ wọn lé ta ni wọ́n máa gbé lópin ìgbà bá ti lè sọ pé yàrá mẹ́ta ni ọ ah, owó tí ẹ ní àwọn ọmọkùnrin ṣubí ká ọmọ ẹyọ kẹpẹ́rẹ́ ni wọ́n fẹ́ bì í ìmú táyà yẹn ń sọ ni ẹ pé wọn là ń tẹsẹ̀ fi ọrùn kàńtà àdìlú bẹ́ẹ̀nà nìta àyà kẹlò. one twenty one twenty nine fàtó nìta ah. tọ́ ẹ lè ṣẹ́dọ́gba nípa láàrin àwọn obìnrin wọn lọ àárọ̀ sùn ohun tí ń túmọ̀ nìyẹn ohun tẹ́ tún kálukú bá nídìí a máa fún déédéé nìyẹn òtí ẹ̀ eléyìí nídìí fifty èyí nídìí ọ̀gbẹ́ni ohun tó nídìí ẹ̀ la ọlọ́run wa ni wà látẹ̀mí ló kó lẹ́lẹ́mẹ́yìn. gẹ́gẹ́ bá sọ bọ́kẹ́ máa ń fi yẹn ṣùgbọ́n ẹ má fi yẹn yẹn o ọ̀tẹ̀tẹ̀rù ha kàlùmọ́ àlùlákọ́ kọ́ àjà ti bẹ́ẹ̀ padà fi obìnrin yẹn lẹ̀ bí agbẹ́kọ́ tóun kẹ́ máa wà bí ọjà sọ̀rọ̀ lásán. irú nǹkan yẹn yẹn wá wí mi báyìí pé ọkọ tòun o alẹ́ àṣà nẹ́ọ̀ ẹni tó gùn ni tí ò gbójú rí ó tó wá gbẹ ẹ̀dá rẹ̀ ọ̀dá.

sàámẹ. Ya kẹrin nínú àwọn obìnrin mọ́kànlá tí wọ́n ń sọ̀rọ̀ ọkọ wọn ní gbogbo àṣírí àwọn làwọn oṣù lónìí. Ya kẹrin ni ọkọ tèmi kàlẹ́ẹ̀lì ìhámẹ́ nígbà kan tòun ṣe rí nìyẹn ọlọ́dà gẹ́gẹ́ bíi. òun sọ pé ọkọ̀ òwò dáa ọlọ́kọ̀ rẹ dáa ìdọ́gbandọ́gba kà mí nípa ti rí déédéé pé kò sí ní kankan rọrùn ní tòun ti rí yẹn láhàrá ọkọ̀ òun balance ẹ̀rí sáwọn eléyìí tó ti ikú yìí

ngozi mọwala ngọ ba adoje da nzọ madina ha mọ ndo de do so ba ka la ti joy e ko ti so ma ka wa ini kharaja asida abe wala la harra ala ko un ke igbona ju wala qarra wa yiji tutuju wala makhafa ako un yese ni pa wala sa ama ke si se li ti ma òun yìí bẹ̀rù rẹ̀ máa ń rò mọ́ra wọn dáadáa yéé ti fẹ́ táwọn òbíjọ rò tó wọ́n ẹ wá máa lọ bí sẹ́yìn nítorí ọkọ̀ tòun dáadé àbẹ́rẹ́ ni mo ti ròyìn mo ti ròyìn ọkọ̀ tiẹ̀ tọ́ ń sàlàyé kọ́kọ́ tó àdámọ̀ rẹ̀ da ẹgbẹ́ rẹ̀ rọ̀ nílé ákíní lọ́dọ̀ àwọn ọ̀tá rẹ̀. tòun tí ọba lè rí mọ́ ló dúkìá mọ́lá oníbèrè rẹ̀ nílé lójú òfin àwọn ìyá yìí ti lò ó nìyẹn àwọn dáadáa kan ni wọ́n ti lò ó nìyẹn ìwọ gbélé kan ó lò ó. a ka àwọn ọlọ́ra àwọn ọlọ́ra àbí ìgbìn ìgbìn ọlọ́ra ẹlẹ́yà kan ní kíní ìjẹ́ ó ti di mẹ́wàá aláìyá ní fọlọ́wọ́n ọba àlejò aláfọ́jú sùúrù wọ́n ní kí béèrè ọkọ̀ dáadáa òní béèrè àwọn òní béèrè ń ayà. ọlọ́dún àwọn nǹkan yàwùjì ìjọkọlọ pọ̀ síbẹ̀ wà ní wà láyé àmà à ọjọ́ àgbẹ̀ ti tẹ̀lé yẹn nìyẹn obìnrin karùn-ún ọlọ́kọ̀ mi ń tẹ̀lé ọ̀nìtọ́bí wọlé ìjẹ̀gbẹ́ wọlé ni o wọ́n ní yọ ọjà lọ àwọn gẹ́gẹ́ bí kìnìún ṣe máa ń jálù yẹn àyìn ní káraj ọba tó wá jáde àfidà bí kìnìún ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ta ibi títí ẹ̀tún lágbára dé bí kìnìún bí kìnìún ṣe máa ń gbẹgẹ́lẹ́ wọ́n ní ṣùgbọ́n wọ́n la ayẹ́sẹ̀ àmà àhìn òun ló ní gbogbo àwọn ọ̀rọ̀ tá a sọ yẹn pé ó wulẹ̀ lé ní o ọlọ́rẹ̀ ó sì máa láwọn ojú gbólè oníbọ̀kan tòun ti rí nìyẹn ọ̀yà. sáà ìta záwùjì ní akara lápá wà ní ṣọ́ọ̀bà tọ́pà wà ní gbọ́dẹ̀ àmì tọ́pà. èdè gbọ́dà. wà ní gbọ́dẹ̀ àmì tọ́pà wà láàyò nítorí tọ́pà ìyá àlẹ́ mọ̀ ní bàtà obìnrin kẹfà náà ọmọ kẹlá yẹn ẹrọ kan tèmi ẹyẹ àkàlà lápá ẹni tó jẹun báyìí ọdà ó lè jẹ oúnjẹ bíi mẹ́fà pọ̀ lẹ́ẹ̀kan títí ń bù rẹ sì jẹ bẹ́ẹ̀ ni wọn máa fẹ́ wá jẹ àní ẹgbóyọ wá dààmú náà mi ló ti ń jẹ aláìsàn àtẹwà lọ́wọ́ yóò tún béèrè dùndú àti pẹ̀mẹ́ àtẹrẹ gbẹ lọ máa béèrè àtẹkọ sàládì ẹ àti wàrà ẹ ọdẹ ló sì máa máa béèrè ní ló ti jẹ ó ní kọkọ tòun ti rí nìyẹn láfa wà ìṣẹ́rì bá ṣàfà wọ́n bá tó wá fẹ́ mú nǹkan kọ́dà gbogbo omi tí ń bẹ nínú gbádé òmùgbẹ aláyàwó ọkùnrin mi ń bẹ bẹ́ẹ̀ o àwọn ọmọdé dòyìí ká báyìí wọ́n ti di pé ìyàwó òsùn rẹ̀ àwọn sàlọ òun lè lọ́dẹ̀ dì báwọn ọmọ yẹn yẹ ó sì gbé kinní lọ́wọ́ síìmù síìmù tí òkú kọ́ fún ẹ. oríṣi làwọn èèyàn tọ́ba lóun fẹ́ mú mi báyìí ṣẹ́fà yóò ti mú mi tẹ́nu kọ́ọ̀bù báyìí yóò tó máa gbé kọ́ọ̀bù yẹn tẹ́nu báyìí yóò máa fi di ẹnu rẹ̀ tó dà gbòbí ní ikùn kẹ̀kẹ́ ń bẹ̀ mọ́. wọn lè jẹ ohun pé kí n fábọ́lá díẹ̀ fọmọ eléyàn ní bọ́kọ̀ tòun ti rí nìyẹn o kẹfà nìyẹn o wọn náà ilé tọ́jà ẹlẹ́tẹ̀fà tọ́ba tó wà lóun fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí ẹlẹ́tẹ̀fà wọn nìkan ní ọ̀dà sọ́kúra onídìyàwó ìyàwó ọba wà nù tó bá wá sí wàásù kò dáwà lásán fún kúrò àkẹlẹ ní ẹjọ́ bíbo òun ò ní débẹ̀ wala yuliju al-kaffa liya'lama al-bassa. wọ́n ní kò tiẹ̀ ní kọ́ kò ní mọ́wọ́ rẹ̀ báyìí wọ́n fi wọ́n fi wo yanni wọ́n fi wo bóòlù ara ara lé òun jẹ pé ó gbólẹ̀ ni o àbó tutù ni wọ́n ní bàbá tòun ṣe é ní bí òun bá fẹ́ kú ní ó pè ìmí lẹ̀ sí rí mo ti dákẹ́ ọ́ kẹ́ńtì ọ́ abẹ́ mi ọ̀rẹ́ wò láti jẹ ta wọ́n tẹ̀ sí jọ ń gbélé eléyàn ní bá kọ́ ọ̀dọ̀ òun ṣe rí nìyí. ọ̀yà. ọlọ́dúnrún ọ̀bìnrin yóò di ayẹyẹ. tọ́. ọ̀gbọ̀yàyà lọ́ba kọ́ kúlù dá iná òjá. tọ́. wọ́n jẹ ọ̀gbọ́n lọ́kì ọ̀jẹ̀ máa kúlù lọ́kì. tọ́. ìyàwó keje wọ́n ti sẹ́ ẹ̀rọ́kọ tòun nígbà tí ilé ti ń títí ń kọ́kọ́ rẹ̀ àwọn àdáwọ̀ ti di pé òun lò náà àyàyà àwọn òun àbí ní gàyàyà yàní a ẹni gẹ́gẹ́ lálẹ́ pé tòun yẹn. wọ́n ní tọ́ba ha wọ́n ní ọdún àgọ́ gbogbo ẹ̀ṣẹ̀ fátálà ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ òun ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣẹ́jẹ́kí wọ́n nínú ohun tí máa ń ṣe ni pé mọ́ ọ̀sá ọ̀yàwó ẹ̀kọ́ sáwọn ní irin lórí ẹ bóun ti ń ṣe ń ṣe ẹ̀ nìkan pa wọn pọ̀ pa lẹ́jọ́ máa tú lórí wọn. àwọn fálákì èyí kò dẹ̀ rún wọn léegun ẹ àbóhùn ṣe ń ṣe ń tiẹ̀ nìyẹn. ọ̀jọ̀mọ̀ kúlẹ̀lẹ̀kì ẹ àyè gbogbo nǹkan tó lè jẹ́ wàhálà ó kójọ fún ọ ti tiẹ̀ nìyẹn. wọ́n ní bá ọkọ̀ tòun ṣe rí nìyẹn. àwọn ọ̀rẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ ń bẹ láyé ń lò ọ̀ya ẹ wọn arí ìyàwó kẹjọ. dáwùdì alimọ́tò mọ́tò awùnàdà wà réṣuréṣu záwùnàdà. ìyàwó kẹjọ wọn ní sẹ rọkọ tòun alimọ́tò ni ẹni tí máa ń tó ṣe wípé yàní ìyẹn rírọ̀ ni àwọn èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọn yẹn ní nínú nípa kan tó ń ṣerí nìyẹn mọtò àrùn náà ẹ wọ bí egun ehoro bí ṣe máa rí pọtọpọtọ yẹn wọn nípa kan tó ń ṣerí nìyẹn wọn ní ṣùgbọ́n wà ríhó ríhó zarnab wọn ní ṣùgbọ́n tá a bá fẹ́ sọ nípa ọrùn rẹ̀ ah ọrùn rẹ̀ dùn ọrùn rẹ̀ dùn wọn nípa kan tó ń ṣerí nìyẹn mọtò yẹn bá wò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá fi kàkẹ́ kárí ẹ̀ báyìí ẹ lè wò lulọ ìgbẹ́gun múlọ́múlọ́ olùbáfà tó ń ṣe. ọ̀yà. ọ̀rọ̀ ìfàṣùnà láwùjì rọ̀fíù ràìmáàdì طويل النجاد عظيم الرماد قريب البيت من النار. tọ́ yàwó kẹsàn-án wọ́n ní sẹ́yìn rí ọkọ tèmi nígbà àwọn ọkùnrin yìí náà ló fi wà àwọn ẹ̀yà wọn bẹ́ẹ̀ náà àwọn wákàlà àyàwó kẹsàn ọlọ́kọ̀ tèmi rọ̀fẹ́ ọlẹ́ ìmẹ́ẹ̀dẹ àgùntàn kan lórí ọ̀gá hmm? ẹni tó ga ni hmm. ìyẹn kí ga lọ́kọ̀ ẹ̀wọ̀n kan mọ́ láti ìmẹ́ẹ̀dẹ òpó àyẹ̀bẹ̀ kan ọ̀gá lóko tọ̀wé ló ń nẹ́jẹ́ bákan náà kò tún mọ bẹ́ẹ̀ o ó tún wá gùn bí àpamọ́ ìdá ti máa ń gùn bẹ́ẹ̀ lọ́kọ̀ òun ti gùn ẹ́ àti mohammed irú rẹ̀ tún máa ń pọ̀ ìtumọ̀ rẹ̀ ní wípé ọ̀kẹ́rẹ́ ọ̀rẹ́ ìkọ́ sábà dáná fáwọn ọ̀rẹ́ pé ẹ wá jẹun àárọ̀ mi báyìí ọ̀rí bẹ́ẹ̀ ti mi nẹ́ẹ̀ ẹ́ kọ́dà ẹni tí lè rẹ̀ súnmọ́ ni ju. ìyẹn nípa ma èèyàn ń lọ sọdọ rẹ dáadáa ju báwọn èèyàn ti máa ń kórè hall lọ ẹ ọba àyàkójọ wọn pè hall rẹbi ọlọpọ èèyàn lọkọ ọdún ń dùn ọyà wọn lè àwọn alákọọlẹ èèyàn nìyẹn ilé wọn sùn àwọn èèyàn ju hall lọ ẹ̀pẹ́ hall àwọn lè máa sùn dé ní hall mi bí bá tà lójoojúmọ́ tí ò ní síjọ́ tí wọ́n sì ní lọ kọ́ ó ah, ń tọ̀ wọn ti sàgbákẹ́ owó nìyí ọba jẹ́ àwọn àdúgbò tó gbajúmọ̀ lórí èyí tí wọ́n ní ah, ọmọ kan lọ kọ́ rẹ̀ àwọn alẹ́ làwọn kú ṣe dáadáa sí ìlú wa ni yẹ ọmọ náà ni ọlọ́kọ́ ọ̀lù bẹ́ẹ̀ ìjọ àtẹ́fẹ́ láyé pé báyà one ni wọ́n lọ kábọ̀ gbogbo nǹkan tó ní ìdíkàdì wà ń bẹ́ wọ́n pẹ̀lẹ́ ẹnìkan sọ pé kí wọ́n tẹ̀lé ọ̀tẹ̀ ẹ̀sẹ̀ bí báyà wọ́n máa rìn lórí òfin rẹ̀ bọ́wọ́ ni wọ́n máa fẹ̀lẹ̀ tẹ̀lé ń bẹ́. obìnrin kẹwàá náà mọ́kànlá kí ló ń sọ. zawji malik wa ma maliku maliku khayru min dalik law ibnu kafiratun mubarak. مبارك مبارك ما ما ما مبارك قليلات المصالح إذا سمعين صوت المزهر أيقن أنهن هوالك wọ́n ní kẹwàá náà ọmọ kẹlá yẹn wọ́n ní sẹ́rọ̀ kọ́ tèmi mọ́ọ́líkù nígbà wọn fi sí orúkọ rẹ̀ ní kíni o ó lóore olólóore ju ohun tóun fẹ́ máa sọ ń parẹ́ yìí lọ. ó ní ntọ́rẹ gan maliku khairu min zalik ó ju ohun tóun fẹ́ sọ yìí gan lọ. láwo ebel ó ní ràkúnmi sọ pé ràkúnmi kẹsì rọ́ọ̀sì mabẹ́rì ó ní àwọn ibùdó mọ́tò ṣe kí ni pọ̀. kọ̀lì ilé ṣùlùmọ́sáàrì tó tún wá sí yí pé ràkúnmi tá a wí yìí. Um, ó kéré ní ohun tí máa ń jẹ káàkiri. ìdá sẹ́mi ìná sáwùtàlì ní sàm àìkọ́nà ànàgúnnà hawali. ó ní tí wọ́n bẹ gbọ́ ohun uh, alimuzhar àbí alimizhar. ó ní tí wọ́n bẹ gbọ́ ohun bíi molo bíi ìlú yẹn wọ́n má mọ̀ dájú pé ìparun ni ẹni pé ọba ti gbúrò tó ọba ti gbúrò òun báyìí wọn tó gba ikú ń bọ̀ ìyá àwọn àkúnyè bí wọn ti pọ̀ tó já olówó àwọn ohun mú kẹjọ lọ gbé tí wọn náà wọn báyìí wọn ti lóhùn wọn bá ti gbóhùn yẹn báyìí wọn ni àwọn ti lọ tẹ́lẹ̀ nìyí ẹ̀rọ bí alálejò púpọ̀ ó gbúrò báwọn àlejò sí àwọn adìẹ ó fi àwọn ní àwọn táwọn orí lé àwọn òbí mọ́lá àárọ̀ yìí àwọn adìẹ ní ọ̀gá dára wọn tòǹdì tóun tó wá ń tọrẹ ní tọ́ lágbára nìyẹn àwọn alẹ́ àwọn àfúnmi yẹn tí wọ́n bá ti gbúrò ohun tí wọ́n ti gbúrò ohun yàrá kẹ́ni bíi mọ́nọ́bà yẹn wọ́n ní wọ́n lù àwọn àfúnmi yẹn wọ́n bá pè jọ ọ̀dọ́ ìbànújẹ́ ẹni tí kú bá tẹ̀lé ẹ̀wọ̀n lára níbi tí ń tọrẹ dé àfúnmi lòun máa ń gbú fáwọn yẹn wọ́n ní bọ́pọ̀ lòun dé aya yẹn ni pé yọ́n máa gbàlejò gbogbo gbàlejò tí ó ti tẹ̀ wọ́n ẹ wá rí obìnrin kọkànlá kí ló ń sọ. zawji abu zari wa ma abu zari unasa min xulidi udunay wa mala'a min shaxin aduday wa bajaxan wa bajaxani fabajaxat ilaya nafsi wa ni fi ni bunaymatin bishaqo bunaymatin bishaqo

anáwó kìlá bò sáré yẹn ẹ wọn ní ta ni ń jẹ bẹ́ẹ̀ wọn ní anẹẹsà ó ní ẹnìkan tá a lè sọ yìí pé ọ̀dà ó ní ẹnìkan ó súnmọ́ jẹni dáadáa mí ní ọ̀lẹ́ yìí ya ju yari etí mi méjèèjì yìí gan lọ nígbà kọ̀ wọ́n ti rí nìyẹn. wọ́n ní ọkọ̀ òun yìí mọ́lá àmì ṣáàmì àdòdáì wọ́n ní fi tọ́tọ́jú kí ọlọ́ akọ̀ òun kó ìyẹn òfin tọ́kẹ́yìn ìtọ́kẹ́lá yẹn ní sọ bẹ́ẹ̀. ó lè wọ́n bá jáà ní ó tún dùn mí nínú. wọ́n ní sọ̀bájà àti ìlẹ́yà náà. a inú tèmi náà wà tó wà ń dùn sí dáadáa báyìí. ó ní wàjáde ní fi àhálì gùnẹ́yìn mọ̀tì bí ṣákẹ́yìn olórí mi ní àárín àwọn ẹ̀tọ́ ṣe yí pé àgùntàn wọn kéré ẹni bá wọn tí wọn ò ní nǹkan kan níbi balabala àwọn ẹjọ́ wọn ò rí légbé mẹlódì wa fẹ́ wọn jáde bẹ́ẹ̀ lẹ́lòmí ò máa tó fún ìyàwó ẹ̀ pé wọ́n máa yìí ó sì fọmọ ògbóró ńgbà tí wọ́n ọmọ ògbóró ọ̀dọ́ ló kọ́ wọ́n máa sọ fún pé wọ́n máa yìí kọjá àlẹ́ fi áhìlẹ̀ sọ ọwọ́ ní ọlọ́wọ́ sọ òun dẹni ẹlẹ́sìn àwọn padà wà náà ẹni tí wọ́n di ẹlẹ́sìn kò bẹ́ẹ̀ o wà á fún èsì òun tó donira kan mi nígbà mú un jáde nílé tó ti mú jáde yẹn òun donira kan mi bákan náà wọ́n dá ẹsẹ̀ wọ́n mọ̀ náà pín. Ah. ọlọ́wọ́ á tún di ẹni tó ṣe wípé òun tún ní màálù màálù ní dá yẹn wọ́n mu náà pín tóun tún rí tó wọ́n máa fi jọ hóró ìkẹ́ yẹn sọ fún un lẹ́rọ ọ̀nì fàáyíndàhù àpòl ó wà lọ́dọ̀ ọkọ mi tó tọ́jú mi tó báyìí gẹ́ sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ báyìí ọ̀là kò sí ẹ pé kò dáa kéèyàn kó bèè lábojú wọ́n á rí gúdù ọlọ́run tó máa ń sùn lọ́dọ̀ ọkọ òun báyìí ẹ fa àtàtọ̀ gbà oníjì òfin obìnrin kò yí gbẹgbẹgbẹ kókó rẹ di dédéré àti ọ̀nà ọlátẹ̀ wa ń sùn fọ́fọ́ báyìí kò ní sebẹ̀ òun lò wọ́n sẹ̀ jù wọ́n á ṣùrọ́bù ọlọ́run máa ń mu tóun bá tún wá mu báyìí fa àtàkọ́ mẹ́rin. ẹ̀rí òun èrí ẹ̀ka ìró níbi mímu tó ń bá mọ̀ yàní pé òun ọ̀rẹ́ ìgbẹ́ máa mú màá sì rẹ̀ ọwọ́ ni ọkọ̀ òun da ìyá rẹ̀ náà bọ́ àdá. wọ́n ní ọmọ abiy zaria. ọmọ abiy zaria. ọmọ ọmọ ha tọ́ ẹ wọ́n fáwọn kan sọ wípé ọmọ burúkú tó fẹ́ sùgbọ́n burúkú yẹ ọ̀dà láti ní ọkọ tó fẹ́ dà yá rẹ̀ dà bàbá ẹ̀ dà ọ̀dọ̀ obìnrin mi ó lè ti kó susu lábẹ́ ọkọ tó wà ṣùgbọ́n yóò bá wo pé ẹwà wọn yà kọ́ yìí ẹwà wọn bàbá ọkọ yẹn ojú wọn ti rí dáadáa báyìí ọlọ́kùnrin dà. wọ́n ní wá ní ìyá àbí zárì ìtọ́jọ́ fún un a ah, wọ́n mọ fọ́mọ ọmọ àbí zárì rẹ̀ gan tó ṣe rí wọ́n ní ọ̀kú muharọ́dá wọ́n ní ìyá yẹn ó ní ẹrù rẹ̀ nǹkan tó pọ̀ ní ní ẹrù tí máa ń dì fóun ẹ̀wọ̀n wọ́n ní dúkìá o òun ló lóun ti jẹun lakọ́ òun ti sẹ́ra yìí o mo ní wá kí ni ẹ bá ń fáwọn ọmọ mi kí ni yìí wọ́n ní wọ́n bẹ́ ètò àfàṣà onílé rẹ̀ náà tún fẹ́ ẹ pé wọ́n òun ọ̀sẹ̀ bó ṣe òun tó bá fẹ́ wọ́n dé ìyá o gba ata kan dákun ẹja ẹ má jà lé àwọn ìyàwó ọmọ wa dáta. ẹnì pé àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kẹ́ wọ́n ní wọ́n máa ń fẹ́ kí ẹ bímọ ṣùgbọ́n wọ́n fẹ́ kí ẹ níyàwó lẹ́yìn ìjọ tí wọ́n bá ti ṣe fún ayáwó wa tí wọ́n bá ti fún yẹn tẹ́lẹ̀ kàlá àti wọ́n bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ ni ẹ. ti dé mọ wọ́n wa mọ́ wọ́n bẹ̀rẹ̀ wàhálà ni. ẹ̀gbọ́n tí ó mú tó ń sọ nípa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà o. ẹrù rẹ̀ foda ẹrù tó wúwo ní sẹ́yìn bá lọ́ọ̀ fi pé a o yóò dì mí ilé ẹ̀tún fàtà wọlé ní ẹ̀ ọ̀ ti jáde sáàmù wọn wọ jáde ìyá o <laughs> máa wọlé lọ ilé nílé ẹ yóò mú ọmọ àwùjọ ti jáde àwọn ìyá akọ dáadáa nìyẹn nígbà àwọn ìyá akọ káwọn máa wò ọwọ́ á ní rí ọmọ àbúzárì àìná ọ̀yà. ọmọ iná ọmọ sọ́ọ̀nù ọ̀tùbà wà mọ̀dìjẹ́ àwò ìrọ̀rùn ní jẹ́pọ̀. wọ́n wá rí ọmọkùnrin àbúzárì àìná ọtún fẹ́ yin òun wọ́n ní dábàá fẹ́ mọ̀dìjẹ́ ọ̀hún wọ́n ní sísun rẹ̀ ọrùn rẹ̀ bọ́mọ ní sẹ́ máa ń sùn wọ́n ní kàmọ́sálí ṣàkúrà wọ́n ní gẹ́gẹ́ bí kíní ìwọ̀wọ́ ọ̀pẹ yẹn sọ̀rọ̀ alẹ́ lẹ̀ ráì wọ́n ní bí sẹ́ sùn nìyí ìbí ọmọ kìíní wọn wọ́n pẹ́ kìíní wọn bá pa kìíní ara rẹ̀ kìíní kan tó dàbí yẹn nínú ara sùn lẹ́nu ọmọ rẹ̀ ti máa ń ròyìn fún oorun ní dáa wọ́n ní wọ́n gbà lérò wọn náà ní maslul sọ nípa pé yàní àfihàn láhàd kẹ́ni èèyàn fẹ́lẹ́fẹ́lẹ́ ni wọ́n wá ní wọ́túnṣebí ọ̀hún ìrọ̀ olùjẹ́fara ó ní sì tún máa ń yí o bákan náà ìyẹn ọmọ àbúzárà yìí ó ní máa ń yí o wọ́n bá fún ní àlẹ́ ó ń sàmìnà ọ̀la máa ń dàní ewúrẹ́ tí wọ́n fún lẹ́rẹ̀ẹ́ díẹ̀ nínú ewúrẹ́ ó ti tó ó ti tó fún yẹn ní pé kí n sì wọ bíà ọrùn rẹ̀ dáa. kìí tún ṣe wọ bíà àti kọ̀dà kéèyàn kéèyàn wọ bíà àfọ oníṣàmà sàrè òun ní ọ̀nẹ́lẹ́ àìdàtú kò sínú iyì àtàkọ́lé ní kéèyàn yà wọ bíà àbí kéèyàn tẹ̀ wá fi yà wọ bíà rẹ̀ ẹ̀rí olùbọ̀mọ̀ àwùzárì ìṣèlú nìyẹn ní máa ń sùn dáadáa sì àjẹyó àbí àjẹrẹ́dì ẹ̀ káwọn náà bá fi bíà fi káwọn ọmọ wa. ọ̀yà. jẹ́rìí ẹ̀tọ́ ẹbí zẹ̀rẹ̀. irọ́ àti ìsọ Bintu. náà bíntù ẹbí zẹ̀rẹ̀ ọ bíntù ẹbí zẹ̀rẹ̀ tó ń hun àbíyà wà tó wà nínú kìsà ìhà wà wọ́n yóò àbí zárìn lásán yẹn o tó débi ọ̀rọ̀ ọmọbìnrin àbí zárìn ti náà ni o ó lè sẹ ọmọbìnrin àbí zarin tóun àbí ha ní máa ń tẹ̀lé bàbẹ́ tí bàbá rẹ bá sọ pé ṣe báyìí jẹ́ dáadáa á tẹ̀lé má ṣe báyìí ìdá wọn kọ̀ fún agbọ́ wọ́n ha ètò máa ń ṣe kí ni o wọ́n máa ń tẹ̀lé màmẹ́ wọ́n máa ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu bákẹ́ náà mí òkè ẹ aṣọ rẹ sì máa ń bò dẹdẹ ìyọra tí ọmọbìnrin dáadáa tó bí àti bá bímọ fi rògbọn lẹ ọ kù ọmọ yẹn yọra lẹ bímọ dáadáa ọmọ àbúzá rẹ ó tó tó lára ìyẹn nípa sọ gbogbo rẹ bákan náà rẹ ìlú jẹ jàrọ́ ti hà kódà níbi tí ọmọbìnrin àbísárìn yìí tún da dé orogún rẹ̀ tún máa ń bínú láti fi jowó ẹ̀ fi àhà kó ni wọ́n ti arí báyìí ìtọ́ da dé ọ̀yà. jàrí ẹ̀ka lè zọ̀rẹ̀ fáwọn jàrí ẹ̀ka lè zọ̀rẹ̀ làtẹ̀bùtù àdìsànà sàbùtìfà wàlà sàǹkùtù mìíràn bàlẹ̀ sàǹkìkà. ولا تملأ بيتنا تعشيك tọ́ ó tún pọ̀ bí eléyàn ó tún bọ́ síbi pé àwa fẹ́ sọ nípa aládùúgbò àbí ìsáré ẹni gbogbo oríṣi táwọn ti sọ nípa ọkọ tiwọn ẹ wò àdìgbà yìí tóun ròyìn ọkọ tẹ ọròyìn akọ ọròyìn bàbá ọkọ ọròyìn ọmọ ọkùnrin ọkọ ọmọbìnrin ọkọ ó tún bọ́ síbi aládùúgbò àbí ìsáré nǹkan ẹ̀jẹ̀ ẹ̀rí aláwọ̀ fẹ́ máa ń ṣàdúrà yìí pé ọlọ́run ti wá lẹ́nire ọlọ́run já rẹ́nire bá gélé aláyàgbàdúà ni ní ẹ bá ń bá àwọn dánẹ̀dánẹ̀ gbé ẹjọ́ ń gbérú ilé kan náà ẹjọ́ tí wọ́n bá fẹ́ kó wọn tí wọ́n bá ti bá wọn báyìí wọ́n kó yẹn. ẹ̀wọ̀n wá ní máa pín nǹkan fún ọ pé ó ta mú bọ́ọ̀lì. ẹ̀rí ìyẹn rí yẹn gidi gba ọkẹ́ járíà gan lélẹ̀ járíà rẹ̀ nìkan ti jaari yatu ẹ ẹrú ní jẹ jaari yatu wọn ní dábàá tó wá fẹ́ sọ nípa ọmọ ọ̀dọ̀ àbí zari gangan wọn ní fọmọ jaari yatu àbí zari bóò ní ọmọ àbí zari rí oní láti fún sùhàdí ìsàlẹ ń sí i ta ọ̀rọ̀ a bá fi pamọ́ kìí ta nítorí kó lẹ́sìn mùsùlùmí náà gbọ́dọ̀ lẹ́sìn àyè má tà ta. ẹ̀sìn ni àṣírí àṣírí ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ obìnrin náà ẹnìkan ti ròyìn obìnrin kan dáadáa lọ́dọ̀ ẹ̀ má sọ fẹ́ lómi nígbà ẹnìkan tó fẹ́ fẹ́ ẹnìkan sọ̀rọ̀ ẹ̀ sọ ọjọ́ ọ̀rọ̀ yọ yẹjú náà ìwé díẹ̀ ah, obìnrin yìí ọ ah, wájú wájú táwọn wó ó sọ pé làwọn fẹ́ bì obìnrin ah, sọ yẹn. mo tọ́ gbọ́dọ̀ wá sí ni ike wọ́n dàbí pé o ti fẹ́ ní èròǹgbà tẹ́lẹ̀ kò bí. bọ́dọ̀ láyé pé yẹn náà ní padà ń sọ kúlẹ́lẹ́ ní yẹn pé yẹn wò pé yẹn fẹ́ fẹ́ ọjà kéèyàn ṣe obìnrin tẹ́ ẹ wà lóyìn bí jọ yẹn ọjà àbẹ̀lẹ̀ bí obìnrin tẹ́ ẹ lóyìn jọ yẹn kí ni ṣẹlẹ̀ ń parẹ́ rẹ́ ẹ èmi kẹ́ ń sọ lásán ni ẹ ro dáadáa èmi fẹ́ fẹ́ ni o à ń sọ lásán o ó wà lẹ́nu yẹn. ẹ̀rì yẹn gbọ́dọ̀ máa sáfìrí. àwọn àna hadith yìí pé tọmọ ya rẹ̀ kẹ́ bá ń bọ̀ sọ̀rọ̀ ìwà ń wo ìwà òun gbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ní kọ́ amẹ́nẹ̀ àṣírí àwọn ò ní sọ fún yẹn ọkùnrin débi pé bá wáyé yàtọ̀ tí kò wá àti ta wá délé kí ó ta wá bá délé kọ́ lé ní òun òfin gbogbo ohun yóò tọ́ bá wáyé báyìí aláàs ọba ti lọ́wọ́ ẹ̀ pé ajá ò tẹ̀ béèrè pé kí la fi bá bọ́ ń gbòòrò lónìí kì í sọ̀rọ̀ ọjà ọ ẹ̀ àní bọ́dà yàkú àti láti fa àwọn àfẹ́ padà fẹ́ ẹ ṣé wàá sílẹ̀ àti fáyẹ tí wọn wá ti ṣe kíní báyìí jù là àrà láàrin tàmùgá pàtì ọ̀rọ̀ tẹ jó ń sọ láàrin ara yẹ àtàwọn èkejì yìí kí ló tó lọ dálẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ ẹlòmíì kò fi béèrè kò béèrè báyìí tí a ní òpin kẹ́mi ẹ̀bí parí ọkàn láti gbogbo nǹkan tó bá bọ̀ yẹn yẹn ní ọ̀sán tí ilé sọ̀rọ̀ sọ́kẹ̀. wọ́n wá dé lọ àwọn ìjókòó bíi táwọn máa ń jókòó tá a ti pàdé ara wọn bóyá yìí dì ní àbí jùmọ̀ wọ́n bá wọn mọ́jú santílà ti fa. kí wọ́n ṣe ajé à ẹni máa ń kí wa dára rẹ̀ à àwọn ọ̀fẹ́ mọ́tínà lé wa ọ̀fẹ́ kìíní ẹ̀rìn iwájú o à kí ni ń ṣẹlẹ̀. ó sì lè yá pé bọ́dà yóò tẹ̀ sí ìwé kẹ̀kẹ́ fún rárá rárá tẹ́lẹ̀ wọ́n ti bá gbogbo ẹ̀jẹ̀ pátápátá àwọn bá ti jẹ́ ẹni pàdé òun yẹn máa ń ṣẹlẹ̀ púpọ̀ jù ní ìgboro náà jáàrì yàtú àbí zárìn ẹ ọmọ ẹ̀ ní ọmọ ẹ̀ yìí tó fún sọ ń ميرتنا تن ولا تنقص ميرتنا تنقيسا بكنا oúnjẹ wa yàní ìmọ̀ ń sọ ewu àbùtù ló ń pa rẹ̀ àbí sẹ́yìn ọjà ilé òkè ń bẹ̀ ni tí a gbé ti ń wá bẹ́ẹ̀ à sọ pé a fẹ́ ti sàárà máa ń sọ. ولا تملأ بيتنا تعشيسا بكنا كيجي كي بان تيو لي وا مان سي لي توني اويا أيوة. قال خرج ابو جار يعني قال اوطار مسلم مسلم ولقي امراه معها ولدان لا اعقل فحدين يلعبان من ساد من ساد قصرها بمرض برمتين فطلق فطلقني ونكحها ونكحت بعده رجلا صبيا ركب الشرب صريا وأخذ خديا وراح على الخديجة نعم سريا وأعطاني من كل راح رائحة زوجا فقال قل لي هما الزرع ونيري أهلك ولو جمعت كل شيء أعطاني وبلغ أصبع آنية أبي الزرع lọ ìyá wa Aisha radiyallahu ta'ala anha ṣe wà fàdísì rẹ̀ ní àǹbábọ̀ bí àwọn obìnrin mọ́kànlá yìí wọ́n ń ṣàṣírí ọkọ wọn. ẹ̀rí wọ́n ní láàrin ìgbà yẹn báyìí wọ́n ní àwòzárin wa jáde níjọ́ kan láti lọ sìnrìn àjò. wọ́n nígbà tó dẹ̀ fi jáde àlàó sọ́ọ̀bù túmù họ́ọ̀sì. bẹ́ẹ̀ dẹ̀ ni àsìkíyàtú lẹ́bẹ̀n ìgbà wàrà ọjọ́ nǹkan tí ń sàn fún mi wàrà yẹn ni pé kọ́kọ́ dáadáa ọ̀làkìyà mọ́ àtàmà àhàwàlẹ́dẹ́n láha kàlífàdáì wọ́n lọ́wọ́ àpàdé obìnrin obìnrin kan àwọn méjì wá pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ yìí bá àwọn méjèèjì yẹn bí wọ́n ṣe wọ́n dà gẹ́gẹ́ bí tíkẹ́nì òun ti máa ń ta fẹ́rẹ̀ yẹn ẹni pé báwọn ọmọ yẹn ti kóra ńlẹ̀ wọ́n wá ń ṣeré mìíntà ti xọ́fìrì ha bèrò mọ̀nàtà yìí ni wọ́n ń ṣeré ní ah, nígbàyà rẹ̀ wọ́n ń ṣeré nígbàyà rẹ̀ bèrò mọ̀nàtà yìí ni wọ́n tún wá ń fi ọyẹ rẹ̀ wọ́n tún ti kí ni wọ́n tún ti kí ni wọ́n bá lérò pẹ̀lú. Romania wọ́n ní fọ́sọ́lá kọ́ ní wọ́n ní ká àhà wọ́n ní àbúzárì òyìn ọlọ́wà sí kí ni ọ kọ́ òun lẹ̀ ọwọ́ àlọ́ fẹ́ràn obìnrin yẹn ọlọ́run wa padà lọ fẹ́ ọkùnrin kan lẹ́yìn rẹ̀ tọ́jẹ́ kí ni ọ tọ́jẹ́ sẹ́rí jẹ́ni nínú àwọn ẹni tá a la dẹ̀ tó sì jábì yìí. ọjà bìyìn lẹ́ẹ̀kan náà rọ́ọ̀kì bá ṣẹ̀rí yanni títún gẹ̀ẹ́gùn wà á kàdà kàfé yanni ẹnì yẹn wàá mú kíní ọkọ̀ tí wọ́n máa fi ń gùn yẹn tó ń pè ní aró òmu wà á rọ́ọ̀hà àlàyé ṣẹ̀rí yanni. ọwọ́ afọ́hùn ní ràkúnmí àtàgùntà àti màálù tó pọ̀ ẹ òun wá padà dé kíni òun di abọ́rọ̀ ọlọ́dún wa fọ́hùn wa ọ ní wàá tọ́ ni mi kú lè rọ ìhà tí ń zá òjà gbogbo àwọn nǹkan tó lóorùn ọlọ́fi fún un ọwọ́ àgbà pé kú lè ó mọ zárì rìn nígbà ìwọ mọ zárì yìí o wọ̀ mí rí ó sì tún dirù lọ fún àwọn tí wọ́n jẹ́ kí ni o tí wọ́n jẹ́ àwọn ará ilé rẹ̀. ọlọ́wọ́ jama àtòkò ńlá sẹ́yìn àtọ̀ ní mọ̀ balaga afsara aliyata alizara. wọ́n ní báwa yìí pé mo ṣe kí ni o mo fún ọ ní gbogbo nǹkan tí nǹkan tí àbúzárì máa ń ṣe kí n ti máa ń fọn kódà kò tó gbà kan nínú àwọn ìgbà tí àbúzárì máa ń fọn. ìyá wa ìṣòro jẹ́ lọ ó lè jù sí ọlọ́wọ́n bá wa sọ yìí pé kóńtù lákì ka abi zari'in li ummi zari'in bí tá a lọ nìyẹn. ó ní sọ wá rí bàbá zari'in ṣe ta tí máa ń tọrẹ tó jẹ́ èèyàn gidi yẹn. tọ́ bàbá zari'in dà tí ọmọ ọ̀dọ́ rẹ̀ dà tí ẹ̀yìn owó tó ní ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kọ́ dà. àdúgbò káláwá ní gbòòwò tèmi àti bó ti yẹ káwọn ọkùnrin náà rí sí àwọn ọ̀làwé wa ni àwọn sọ̀rọ̀ pé kóńtù lákì dàbí zari'in lè omi zari'in èmi ànábì dà gẹ́gẹ́ bí àbí zari'in sí fúnri rẹ̀ ìyàwó àyìnlá gẹ́gẹ́ bí àbú zari'in ṣe jẹ́ fún kíni ọ ọmọ zari'in ẹ wo bó ṣe ròyìn ọpọ ẹ lọ́nà kan dá lóríṣiríṣi tọ́ ọkàn ìpáwá náà kọ́ àwọn náà gbọ́dọ̀ káwọ́ àwòkọ́ṣe àbú zari'in káwọn ajẹ́ bẹ́ẹ̀ káwọn ìyàwó wa káwọn ìyàwó wa náà káwọn náà sì jẹ́ wọn jẹ́ ní eré ilé yẹn bẹ́ẹ̀ ni ó ti máa yẹ wa pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn àìsàn ọ̀dà lọ́tà láàrin ha sọ́sọ́ nígbà àwọn ọbí ilé rẹ̀ pé kí ni ìwà nẹ́bí sọ́lọ́ sọ́ àlùfọ́lá sọ̀tọ̀ yìí pé ìwà rẹ̀ náà lè kí ni o ọ̀hán gẹ́lẹ́ irun tó wà náà lùfọ̀ hàn tí kúrò ní ká máa ṣe ọ̀rọ̀ àlùfọ̀ sọ́lá ni máa ń ṣe gbogbo àwọn nǹkan ń bẹ ní nínú Kùránì tó ní ká máa dé díẹ̀ àmísọ sálá máa ń ṣe kíni o ní máa ń jìnà sí káwa náà ká jọ bẹ́ẹ̀ nípa ilé wa torí pé bíyẹn bá da lẹ́sìn ẹgbẹ́ gbogbo nẹ́fìlà yìí lọ́fẹ̀ẹ́ ṣe tán ó sì ń ṣe tìláwà gbogbo ẹ̀ ní ṣe ṣùgbọ́n ọ̀dà sọ́dọ̀ ìyàwó ẹ̀ bí èpè ni wọ́n máa ń wọ̀ lù gbogbo ṣe ń lọ yóò ní rí kẹ̀kẹ́ mú bọ̀ kò ní rí mú bọ̀ náà tàbí ọ̀dà sí wọn. lórí bẹ́ẹ̀ dáfà ẹ̀jẹ̀ káńtà tó bẹ̀ ó sì máa ń yí kí ẹ̀jẹ̀ kí ẹ̀rí gbígbàdúrà yẹn wọ́n orí ọba ti da sára lé ya máa rú mú rẹ̀ wọ́n dàpọ̀ láti ẹ̀jẹ̀ alẹ́ aṣèkéyà wọ́n máa rú mí wọ́n dàpọ̀ àti wọn ní olórí burú láti ṣe wá ní aláwárí orí bẹ́ẹ̀ káńtà tó ṣe ara wa pé lò wá sí àwọn ìyàwó wa àwọn àkókò àwọn àmọ̀tẹ́kùn tó bẹ̀rẹ̀ àwọn ológbò ẹlòmíì ológbò lòún yà síyàwó ẹ̀ wọ́n máa saléyìn saléyìn wọ́n bá dẹ̀ tún di ní alẹ́ báyìí lẹ́yìn máa tún máa dọ́gbọ́n fọ́ tọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n lẹ́ni kọ̀ọ̀kẹ́ nu yín ládẹ́mọ̀ ọmọ máa lu ìyàwó ẹ̀ bíyẹn ṣe máa lu ẹrú ìmọ̀lúlù tó lu yẹn ojúmọmọ ló lu o bàbá bàmọ ẹ nísùúrù yìí nísùúrù yìí ṣẹlẹ̀dẹ̀ lónìí ni ah nísùúrù bàbá la ìyàwó ìyọ̀kẹ́ tó ní bẹ́ẹ̀ nìyẹn yàrá mọ ẹ̀yin náà sálọ díẹ̀ ń dùn ó ní kọ́ máa bọ̀ ẹ̀ ń ṣe ọ léṣe ni wọ́n bá lù bàmù bàmù bàmù bàmù aláàtì mo tún dalẹ̀ bá tó ń fọ́ sọ yóò àwọn padà yẹn jọ rẹ̀ bá tó ń fọ́ sọ alóòtú sálá ẹnì kọ̀ọ̀kan yín ó dẹ̀ máa lù ìyàwó ẹ̀ bí ẹ̀ ṣe máa ń gbélé ọ̀dọ́ tó tún bá sùn tì í ọ̀bá tó dalẹ̀ ọ ẹgbẹ́ wa sójú òní máa tì yẹ kẹ́ káyọ̀ pé ìyára wọn ẹ ẹ rẹ tí gbàtẹ́ jẹ́ mi kú mọ̀ báyìí pé gbàtẹ́ gbégi ẹ fi fọ́ọ̀n lórí tóun ti kú tẹ̀tàlẹ́ máa fọ́ tán nísìn ẹ ìwọ sì dé nìní. lórí ẹja kan ẹja ṣàtúnṣe rẹ ọ gbàdá ayọkùnrin ẹ̀hẹ́n náà ẹja ṣàtúnṣe fọlọ́ọ̀kan fi gbogbo wa sí o eléyìí tá a tó máa fẹ́ mẹ́nu bà á fẹ́ sọ nípa ọrùn òṣìṣẹ́ ọlọ́run fún ìlànà ibi ìṣe máa ń sùn káwa náà máa sùn bí rẹ̀ ẹ̀rí. ẹ̀yà. أن النبي صلى الله عليه وسلم كان إذا أخذ مضجعه وضع كفه اليمنى شاب خده الأيمن وقال رب كن رب إن عذابك يوم تبعث وفي رواية تجمع عبادك. آه wọ́n ní. sọ wọ́n ní eléyìí lọ́ fẹ́ sọ nípa bóòlù òjijì ọlọ́run ṣe máa ń sùn fún alùbárà àbùdá azib ọ̀dí ọlọ́hu tààlà ànìkú àdìsí náà gbádùn pọ̀. wọ́n ah, ní àdìsí sọ́sẹ́lẹ̀ tó bá fẹ́ sùn. awa wá gbé ọwọ́ ọ̀tún àtẹ́lẹwọ́ ọ̀tún rẹ̀ wọ́n máa gbé sí kíni ọ á sí abẹ́ pálíkẹ́ ọ̀tún káwọn náà máa ṣe bẹ́ẹ̀. tọ́ba tí wàá gbé síbẹ̀ tó yàtọ̀ pé rọ́bì kíni àdá ẹ̀bẹ̀ ẹlẹ́dàá mi ò sọ mi níbi ìyá ìyá ọmọ mi ìyá ọmọ tẹ́jú má ìbá ẹ̀dá yìí ọlọ́run dákun sọ mi bí ìyá rẹ níjọ́ tó kó gbogbo àwọn ẹrú sí wọn ni mọ nǹkan tó da ẹfẹ kéèyàn ṣe wọn ẹlòmíràn kan sùn yóò ó lè ti làkè làkè ọba wọlé báyìí kàláàsì yóò gbólú lẹ gbì. wọ́n ti ní àwọn tóbi bá ṣèṣì kọjá ní ẹgbẹ́ rẹ̀ àbọ̀ yagbere ní àbí nǹkan tí rólù ọ ni tí mo ti lọ lákè látàárọ̀. àní màá mú ọwọ́ àtẹ́lẹwọ́ ọ̀tún yà á gbé sí kíni ọ abẹ́ pálíkẹ́ ọ̀tún. Fẹ̀rọ̀ bí kíni adáàbẹ̀kì. ẹlẹ́dàá mi o ẹlẹ́dàá sọmi níbi ìyá rẹ ìyàwó ọmọ sẹ́fà <clears throat> nínú rìwáyà mi ìyàwó ọmọ sẹ́jì máa hàn yín báyàdà tó bá kó gba àwọn ẹrú sí la máa fi háyì ẹjẹ́ o rọ́bí kí ni àdáàbẹ̀ sọ ká gbìyànjú ká dáadáa àwọn eléyìí ló ń pè ní ìtìláàfù tàlẹ wà ìlànàdìkà ìtọ́ bá wù ọ ló lè mú bẹ́ẹ̀ wọ́n bá ti wọ ooru gbogbo ẹ̀ dálé o tó sùn wọ́n lọ́mọ. tàbí sọ pé a bá ń sọ̀rọ̀ ìyapa ìtìláàfù tàlọ́ ọ̀dùn bẹ́ẹ̀ ọ̀lẹ́ ṣíṣe láyé kí nǹkan rẹ̀ kọ́kẹ́ jẹ́ halal kọ́ nǹkan òun náà ní jẹ́ halal òun náà ní jẹ́ haram ah ó ti sìn nítorí lè fa yapẹ ẹnu dáhùn pé yapẹ ẹnu yapẹ mistake ni nítorí pé nǹkan tí àwọn mùsùlùmí tó lè jẹ́ mọ́ríjà wọn àti yapa bá ń ṣẹlẹ̀ wọn náà lè kí wọn àlèkìdá wọn sọ́nà ọ̀sán sálàfẹ́ àbẹ̀rẹ̀ ọ̀mà wọn la máa fi wójú tu sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àyè ntànẹ́sà àgùnfi ṣẹ́yìn àrùjọ ìlànà ìrọ̀rọ̀ sóòlì tẹ́lẹ̀ bá ń ṣe fàǹfà nípa nǹkan kan ẹ dá padà sọ́dọ̀ ọlọ́run àyè kìtàbí àwọn rọ̀sùn lẹ́dàgbára sọ́dọ̀ òjíṣẹ́ sànẹ́bí wà láyé lálọ́ fọ́rọ̀ bá bí ẹ bá dé mọ̀ sílẹ̀ bí ẹ bá wí látàárọ̀ ànábì òní dá ẹ̀ lọ. àbẹ́ẹ̀rí adájọ́ sọ pé wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n ní ẹnìkan wọn ò bí lè mọ́mù ní wọ́n bá ya wèrè báwọn jẹ̀mẹ́ lọ́wọ́ lójijì ní mọ́sálásí aláfọwọ́ sọ wọn mọ̀ ó ti di dìgbò lógi. lọ́la sọ alẹ́ bá sì náwó sí kó tó bá bọ̀ lọ́wọ́ ọ̀dà aláàlẹ́ ṣe oníyà aṣáàkì náà kò máa jìnnà ìwọ̀n tó mú káyà gan pé wọ́n hàn pé ó di ya wèrè ọba yìí pé ọ tiẹ̀ lè gbọ́kọ̀ já náà ni tí ọ lọ sẹ́kọ̀ọ́ alẹ́ gẹ̀ẹ́sì ṣe pé bí tọkọ̀ ń tọ̀bọ̀ ní tí ọkọ̀ jù lọ́nà bíi táwọn láti máa ń bá tiẹ̀ mú ṣe mọ̀ pé àwọn ó tiẹ̀ lè ṣàyẹ̀wò ọ̀kẹ́fù ó dàbí abẹ́jẹ̀ ta sọ́kọlọ àbí kò fẹ́ sí rárá rárá. sọ nípa bẹ́ẹ̀ ìkẹta bá pè ní ìtìláfù tànà wọ ìlàkà lọ sí wàhálà ń bẹ̀ bẹ́lẹ̀ ìbá wẹ́lẹ̀ yìí bẹ́mi wẹ́lẹ̀ yìí tó bá wọ kálukú ló lè wí. àbẹ́ ti kẹ́tù ìyẹn ni pé ìrìn oríṣi là ń sọ̀tọ́ lánlọ́wí ọkàn yàrá pé ìtọ́ba lálàáfíà jù láti kíni o òun la máa gbámú àbí ìtọ́ba wà lókè jù òsílẹ̀ ibi táwọn náà bá lálàáfíà máa lò ní. mọ̀rọ̀ bá àníyàn ti yé ṣùgbọ́n ìsìláàmù tàdọ́ọ̀dì la gbọ́dọ̀ máa sọ́ra fún kò sí ṣe ká sọ pé nǹkan náà yín jẹ́ haram ó tún jẹ́ halal ẹ̀ wò sí ẹ̀kọ́ yẹn yàrá ìlú ni eléyìí sọ pé haram ni ẹ̀rọ àáfàá ní kátọ́ọ̀ nìpínlẹ̀ rẹ̀ ìjọba abára yà á mọ̀rọ̀ ìsìláàmù alẹ́ fún ẹ̀rẹ́ ní kátọ́ọ̀ ni mistake ń jẹ́ bọ̀ wá bàtọ̀ kìlá àlùkàf ẹgbẹ́ kìíní kejì gbọ́dọ̀ wà sọgbọn ìdìbò abẹ́dá láàrin kan sí méjì àárín yẹn ní tẹ́kì kan ṣùgbọ́n kò gbẹ ojú méjèèjì tó ti sọ̀wọ́ àbọ̀ àyọ̀rọ̀ ọ̀sẹ̀ máa jẹ́ sọ̀wọ́ àbọ̀ ọ̀gá jẹ́ kéde o àjẹ pàpà jùlọ ìṣẹ̀lẹ̀ àfọ̀tàbọ̀ nǹkan tó ti pé wọ́n takora wọn àárọ̀ mà àti àlẹ́ wọ́n takora wọn náà ṣe fọlọ́ wọn bá lè kẹ́ alákọ̀ọ́ sànù إذا أوى إلى فراشه قال اللهم باسمك أموت وأحيا وأحيا èyí tó bá àtúnlẹ̀ wí tó bá wù àbá bá wí tá àkọ́kọ́ yẹn àdébí ìfọ̀dẹ́ta wọ́n ní òjíṣẹ́ ọlọ́ ọ́ ní àlùsùsọ́lám ìdá àwa ìlà fírọ́ọ̀ṣì tó bá ti débi ibùsùn rẹ̀ báyìí ohun tí ọ̀sán ni fi Allahumma bismika amutu wa ahya ẹ̀yìn sílẹ̀ iná kéré dáadáa ẹ já pé òun náà ká gbọ́. Allahumma bismika amutu wa ahya. Ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dẹ̀ sì dùn. Ọ̀kọ́ yẹn lẹ́nu ọ̀lọ́tíkọ́tíkọ́. Èsì àwọn kí ó dé yẹn ó pé pèpè tí ò ní. Ẹlòmíì tó bá dẹ̀ fẹ́ sùn báyọ̀ ọkọ̀ oríṣiríṣi ló máa máa pè ń tiẹ̀. Ṣé jíjí lè yẹn jí kóun ò jí ni? <laughs> èèmọ̀ ọjọ́ tí mo pẹ́ lókè ọ̀la ń jọkẹ́ mo bá ń lọ sọ́dọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ ni mo ti kàn án nìyẹn ọlọ́run lọ́mọ gbà títí ń wí bọ̀ ló jókòó wájú ìta gbogbo ẹ̀ ló wí wí wí wí ó gbórí sí i fálà ò lè àyè fíkì ọkẹ̀ débi tó ń sùn kọ́ sọ pé aláhùnmọ́ bí sìnká mú tu wá tó lọ sùn pé ìwọ ọlọ́run bìsímíkà. ní orúkọ ni màá ti kú wà áyà ní ma wà láyé nínú rẹ nu tó ní wọn lójijì Ọlọ́run máa ń sọ nìyẹn tó bá ti gbọ́wọ́ rẹ lébo ọwọ́ ọ̀tún tó gbé lébi pálíkì ọ̀tún àbí pálíkì ọ̀tún. wọ́n dábẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì yóò jí tọ̀fọ̀tọ̀fọ̀ náà ló gbé sùn gbẹgbẹ mo ti jí lónìí ajíbẹ́pọ̀ rẹ wọ́n pè rẹ ajíbọ́mi ní ẹni ní iyọ̀ gbogbo ẹ̀ á gbogbo ẹ̀ pé ó yí nígbà tó kí ọ̀sẹ̀ tó dára báyìí abá tó fẹ́ lọ Ìbàdàn níjẹ níjẹ jọ ni wọn ò gbégbé rò wá síbi ọjà àwọn àti bàbá lògbòlògbò bẹ́ẹ̀ èrò bá fẹ́ fún lówó wọn bá dẹ̀ yẹn wọn bá gbé ọmọ kí ló dé bàbá kò ní fún ọmọ tèmi lé léyìí ọba mọ ọmọbìnrin bọ̀ ńgbà tó ń bọ̀ ọdẹ àbá ọdẹ <laughs> àbá obìnrin ló kọ́kọ́ fi sàkọ́bí mọ̀lẹ́ ẹ̀ ó ti ní ní kí ló tún ṣẹlẹ̀ tí ẹ bá ṣe fóun ló gbowó yẹn fóun òun ò ní ni mo ní òní ìyá ọ̀ fọwọ́ ẹ̀ gbowó ni ọlọ́lẹ̀ ìdẹ́wì lọ́rùn gbowó yẹn padà ọ̀ọ́ta lónìí ṣùgbọ́n bóun ṣe máa ń ṣe nígbà tí a ṣàdúrà àlọ́ ọ̀sà máa lọ. àlejò ní ẹnìkan ni kó gbèrú òun náà lọ bá wọn débi tó bá lọ fún ọ náà wọn bẹ́ẹ̀ délé báyìí á kọ́kọ́ fi kan lẹ̀ náà oríṣiríṣi ohun bẹ́ẹ̀ lómi ṣe máa ń pẹ́ ọ̀há gbogbo ẹ̀ sórí ni ọba dọ̀rọ̀ ọjà ó ṣe fi ń ṣàdúrà ní ọ̀fọ̀ ló ń pa ọ. tó ti tẹ́ ọlọ́run bá ti wá jí ń tiẹ̀ nti máa ń wí sallallahu alayhi wa sallam lọ́sọ̀ bí alhamdulillahi alladhi ahyana adama amatana wa ilayhi nushur ẹja wíwọ́n náà wọ́n náà kéde alhamdulillahi alladhi ahyana adama amatana wa ilayhi nushur. ọ̀rọ̀ lẹ́nu wọ́n náà dẹ̀ kéde ẹ̀rí lọ́pẹ́ ni fọlọ́wọ́n ọba tó jí wa sáyé lẹ́yìn tó ti pa wá wa ilayhi nushur ọ̀dọ́ ẹ̀ náà láti máa máa kó jọ sí tá a bá kú ikú àgbà yẹn ikú tóun tó tóbi jẹ yín lọ torí ikú ni ká sùn ká jí wọn làwọn afa àwọn máa fi ń sẹ̀rí fún ẹ̀rí takẹ́ ni tọ́lọ pé ò sí kò sí ìgbádùn nù sàárè kò sí ìyá kẹ́kẹ́ nù sàárè èyí tí wọ́n máa jì ẹ́ ní kùkù lójú oorun téèyàn máa ké nígbà tó ní òsíyà nínú sáré èyí ṣe tí wọ́n dùn yẹn nu tí wọ́n sọ pé ìwọ lọ́wọ́ á ní odidi fúláàtì yìí tí wọ́n máa sùn kẹ́ ìyàwó ẹ̀ wò pé abẹ́ ẹ̀wọ́ ọkùnrin yìí ní màá rẹ́rìn bí títí sùn yìí. bàbá aláwọ̀ ẹ̀ dídé dídé kí ló bẹ̀rẹ̀ láti wọ́n fún mi kọ́kọ́ rẹ̀ kí wàá bẹ̀rẹ̀ sí yẹn. àwọn àti ní òsì àzàrẹ́ kò sí ìdẹ̀rẹ̀ àzàrẹ́ níbẹ̀ o. حديث ميل هذا يا عائشة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم إذا هوى إلى فراشه كل ليلة جمع كفيه ونفث فيهما وقرأ فيهما قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس ثم مسح بهما ما استطاع من جسده يبدأ بهما رأسه ووجهه وما أقبل من جسده ẹ̀rí ẹ̀rí ti tó yẹn máa yẹn lọ́wọ́ a máa ságbàlà kí ńgbà tó bá lálà wọ́n máa ságbàlà kí wọ́n ní ọ̀mọ̀ bó ṣe sùn ni wọ́n mọ̀ bó ṣe sùn wọ́n parí ìpàdé òṣèlú dẹ̀ máa ń lérí ògùn síra yín ńbẹ́ lògbẹ́ ti gbé ọ lọ ọ̀sádùn àkẹ́kọ̀ọ́ ìkẹta tún nìyí o wọ́n lè jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó bá fẹ́ lọ sí ibùsùn ẹ̀ ní gbogbo alalẹ́ kí wọ́n tiẹ̀ ní máa ń ṣẹlẹ̀ tó bá fẹ́ sùn. jáma akàfẹ́yìn àtẹlẹwọ́ méjèèjì àkójọ ọ̀nẹ́ fasa fi ìhìmẹ́ àwa bẹ́tọ̀ sí ìpá wa kò kẹlẹ̀bẹ̀ lẹ́nu o ẹ̀rọ wọn lé ọbẹ̀ tọ́ sí ọba ọ̀ sàkàsàkà ó kú gbogbo ẹ̀rọ ọba dẹ̀rọ sọ́wọ́ ìyẹn sọ́ọ̀tún ọba tí wàá bẹ́tọ̀ yẹn tán wọ́n lọ jíjẹ́ ọlọ́run wá ké olùwà ọlọ́run áhàdì délẹ̀ bìrọ́bìlì fàlàkì yóò ké délẹ̀ síbi àtẹlẹwọ́ yẹn yóò ti kọ́kọ́ bẹ́tọ̀ bìrọ́bìlì nọ́ọ̀sì yóò ké débi mìíràn ìjìn nọ́ọ̀sì wà ná tọ́ba tí wàá wí tán yóò wá fira gbogbo bí tí ọwọ́ rẹ̀ bá dé lára ẹ̀ ṣùgbọ́n látòrí ni ó ti yóò fira gbogbo ẹ̀ yóò dórí ẹ̀yìn gbogbo bí tọ́wọ́ bá sáde a ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọba bẹ́fà yọ bẹ̀rẹ̀ kúrò aláwọ̀ dé ọ̀làmẹ́kùn láwọ̀ kúfà áhẹ̀ ah, tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fàlà débi kíni ọ ìdá ọ̀mìn sáré hasidin ìdá hasad yóò tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bí náà débi kíni ọ ìrìnàlè jẹ́nẹ́tì wà náà a tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta a tún kà bẹ́ẹ̀ tí bá ti ti ń kà sẹ́tí ń ṣe bẹ́ẹ̀ ni ọ lẹ́ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta yẹn kó lèyìn ó ti sunwó àwọn oorun dáadáa báyìí tọ́wọ́ àlékún kan lé ọ káàkiri kí ni wàá sékún jọ da pọ̀ nígbà tí wò ó lé kí láyé àbí ká máa lékún kí dúró dání kí lọ́sẹ̀ wàá pẹ̀ lékún. àbọ̀ wá sí pé ó lóró ó ro bá ní ó ní ó ní ó ń lé ọkì kí lọ́sẹ̀ wàá pẹ̀ lóró báwa lé kí láyé mi jẹ́ wàá ní wa lójú oorun kí lọ́sẹ̀ wàá. àbí ìgúnnú ìgúnnú ni sí ìgúnnú ni ò ìwọ ń lé kí lójú ayé ni kí làwọn àti ẹjọ́ dàpọ̀ tí ọmọ wa lé ọ kí lójú oorun àbí ká máa láwọn olóró káàkiri ẹ ẹ dáhùn kẹwàá náà sọ fún ọ pé wọn wá kírun tí wọn bá kírun ká máa fún fún ọ ní ìdáyà á ní wàhálà ọjà ni. ẹ bá rúgbérú gbèsè táwọn ẹbí ń gbé gbèsè rẹ̀ sallallahu alaihi wasallam èyí tó súnmọ́ ni pé àwọn ọ̀rọ̀ ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ sáyẹn ń bí àlá gbogbo dúkìá lómi ti parun lórí ẹ̀ wọ́n lè ní gbogbo ìgbà tó ń bá ti sùn báyìí wọ́n sàgbẹ́ kó tó wọ́n ojú irun bẹ́ẹ̀ gbogbo ìgbà tó bá ti fojú tó bá ti fojú lérun báyìí yóò rí pé wọ́n ń tì sínú tó lọ́ máa sáré yóò sì fẹ́ máa rẹ júlẹ̀ náà gbogbo ìgbà ẹ sùn màmá n bá ti ní ojúlé ohun yìí kíní ti máa rí yìí náà. ẹ̀mẹ́ta wọn lànà bíi máa ń ṣe léyìí wọ́n bá ti bẹ́tọ̀ lọ́lọ́ ahad lọ́bì fálá lọ́bì náà yóò tún bẹ́tọ̀ lẹ́ẹ̀kejì yóò bá ti ń ṣe àkọ́kọ́ yóò fìlà gbogbo ara ọba ṣe kejì yóò fìlà gbogbo ara ọba ṣe kẹta yóò fìlà gbogbo ara ìjọba wà wá sùn lànà bíi ṣe máa ń sọ nìyẹn sallallahu أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أوى إلى فراشه قال الحمد لله الذي أطعمنا وسقانا وكفانا وآوانا وكم مما لا كافي له ولا مؤمن تعال الله ẹlòmíràn tẹ̀sí tún máa fọ eléyìí dá gbàdé ọba yanu pàgàbáyà ní òṣòwò tí wọn lọ kọ́kọ́ ní lówó lọ́wọ́ ni ó sì gbádùn ọ àwọn ẹran ọlọ́run kan wà ní àdáwò láti inú tó jẹ́ ká tó bẹ̀rẹ̀ rọ̀mọ́dán kan ó dákun bá ní làwọn àwọn ó sì mọ èso ti jábọ́ lára àwọn báyìí èèyàn sì gbọ́dọ̀ pa ẹni tí ò gbádùn àbí ọ̀tàn ẹni tí ò gbádùn agbọ́dọ̀ máa gbé kiri àbá àtàwọn gbólé wa àti gbogbo ọkọ̀ wa àwọn àgbègbè náà yóò sì padà kú ni ẹ yóò sì padà kú náà. sádẹ́wò kọ́ yẹn tẹ̀mí àwọn ànílé dúpẹ́ ẹ máa wí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ah owó lọ́dún fẹ̀sìn àti òkèlà wa yìí tẹ̀ wá sí láyé ẹ ó sì lọ kó sẹ́nu kínní tí wọ́n àwọn ajímọ̀bí ń lò ó. ó ṣe bí ẹni mo fẹ́ bá wọn wọ ìgbẹ́ ọ̀lọ́ kó bẹ́ẹ̀ wọ́n sì ń kó bẹ́ẹ̀ báyìí kàláàsì kò títí ẹ̀yẹ́ tún bàjẹ́ nìyẹn já nàmọ́ lè yóò tún dé sílẹ̀ kaná. ikú gbóná ìyá já nàmọ́ tó àdáwọ̀ méjì tún dé fún yẹn. alóòjì sọ́lá ń tọ́ba débi tí ó sùn báyìí yóò ní alihamudulilayi ẹlẹ́dẹ̀ àti amánẹ́ àwọn sàkánà. tó yẹ kó àwọn tí ṣẹlẹ̀ máa ń ṣẹlẹ̀ àwọn tó ń lẹ́sìn ṣẹlẹ̀ máa ń ṣẹlẹ̀ sí. gbòòsì tí mùsùlùmí bá wà ọpẹ́ ni fọlọ́n tó fún wa jẹ tó fún wa mu wọn ní wọn táwọn ẹbí máa ń wí tó bá fẹ́ sùn yìí wọ kẹfẹ náà ó dẹ̀ sì tó wa wà á wà náà ó sì tún kó wa mọ́ra ó fún wa ní bùgbé ẹlòmíràn ní tẹ́lẹ̀ ń jò sí ń wí ẹ ó sì máa lọ sojú títí káàkiri ọ̀kan mi máa láàká àfìyàlá wọ́n la mọ̀ òwe mélòó mélòó lẹ́sìn ọ̀sẹ́ni tí ó tó fún kẹ̀kẹ́ tá a wí kò tí ó gbé ẹ̀dẹ́ yẹn náà ni wọ́n kéèyàn lè kó kọ́lọ̀ wù rẹ̀ ara ń bẹ lẹ́kọ̀ọ́ àyàn ó sì sùn lórí màsí báyìí lọ́júmọ́ torí nígbà wọn fi wà lẹ́kọ̀ọ́ ńgbà kan sí máa torí ọ̀kan náà ọmọ ìyá wa wọ́n tí wọ́n bá ní kóhun tẹ̀sà láàrin ìfọ àti sàárè wọ́n ní sàárè dá àwọn tí ń pè àní wọ́n wálé o ọlọ́wọ́n wa bá wọn yẹ ìkó o. màá sí ìtọ́sí pé tẹ́ ẹ bá wà lójúbọ ẹ̀rọ máa bà yẹn tẹ́ ẹ bá lo fún sàdé ni wọ́n ti sùn níbi kíní yóò borí lébi kíní mítà ni lọ́nà ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ bóun ti ń sùn tẹ̀ lójoojúmọ́ nìyẹn. ìwọ ti wà this is my personal room mi alẹ́ anybody láti máa ṣe bó ṣe wù mí báyìí ọ̀hún tó ní kò sí nǹkan kan ṣé ọ̀hún á sí ń bẹ́ẹ̀.

báwo yẹ ká ti rí kàn mú nù ẹ. ọyà. أن النبي صلى الله عليه وسلم كان إذا عرف بالليل اضطجع اضطجع على شقه الأيمن وإذا عرف قبال الصبح نصب الذراع ووضع راسه ولا كفه لا كفه. آه. ìṣesí kan tí wọn tún fẹ́ sọ ń pa abójútì Ọlọ́run ṣe máa ń sùn fáàmì kọtáàdà àbí Ọlọ́run tá a láàánú wọn náà ní sọsẹlẹm àdídì náà tún gbádùn títí wáyé ká sọsẹlẹ alẹ́ ọtí ìrìn àjò wa fẹ́ sùn lálẹ́ níbi kan tó sọ kalẹ̀ sí wọn ní ọfẹ gbé ọtún lélẹ̀ ṣùgbọ́n wọn ní tó bá yẹ pé gbà tí àsùbá súnmọ́ ni amúra àsùbá ó tún ní lánàá ẹbí òjijì ọlọ́run tó tún máa ń sún wọn yẹn nẹ̀sọ́bà zẹ̀rá àwọn yọ ọ̀nà ìgbọ̀n rẹ̀ lẹ́yìn àtòrí ìsìtò mi tọ́ba jẹ́ talẹ́ yóò fọ́ lé pálí kẹyìn wa ẹ̀wọ̀n kò rùn yóò sọ̀rọ̀ àtà ṣùgbọ́n tọ́ba jásí wípé ó lè jásí pé yóò ti padà sí báyìí tó yàn onímọ̀ gbọ́ àwọn tí fúláàtì yẹn fún tí wọ́n lóun lónìí ẹ̀ẹ́ ọ̀fọ̀ yóò ti padà yọwọ́ yẹ níbi tó fi lé ẹ̀kẹ́ tẹ́lẹ̀ ọbẹ̀ gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ <laughs> tó bá rí pé kò bẹ́ẹ̀ lọ sówọ́ àsìkò àsùbá ń tó bọ̀ yẹn lẹ́sọ̀ bá zẹ̀rọ̀ àrù yọ nẹ gbọ́n yẹn dáadáa yọ nẹ ìgbọ́n rẹ̀ ẹ̀ rí pé ọrùn yẹn ò ní rú ọrùn bí ọ̀rọ̀ bí a ah, àsìkò fọ́ọ̀mù ti fẹ́ tó káà náà ká lọ sínú àtúntò láì wọ́n ní kò tó àmọ́ bẹ́ẹ̀ o lọ́wọ́ dára sahu àlá káfíhì wọ́n ní àpàdà gbé orí rẹ̀ lékè ni o ó fi hàn ti yàtọ̀ síra wọn ìgbọ́n yẹn bóyá yọ̀ọ́ náà síta yọ̀ọ́ náà síta báyìí ẹ yóò fi orí lọ́wọ́ lá ẹ yàtọ̀ sí ana síta àwọn akọ̀wé lórí lásán agbóró rẹ̀ lórí àtẹ́lẹwọ́ rẹ̀ tó bójú tí ọlọ́run ti máa ń sùn ní kásùn yìí rẹ̀ nígbà níbi tí àwọn adá máa fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ yẹn làwọn onímọ̀ ìlera wá sí à ń lọ wádìí ká lóòótọ́ má sí ni ẹ̀gbẹ́ òsì ni ẹ̀jẹ̀ ti máa ń ṣe kí ni o tó máa ń ṣe ẹ mbẹ lọ wa tọ tí èyẹ bá lọ fi ẹgbẹ́ òsì yẹn lélẹ̀ yóò kó báyìí àdúdù gẹni àbákò bá ara ìlera ẹ ìlera wọn máa kó bá ìlera yẹn akáni sọsálà lọgá àwọn àtìgbà láfi sọ wípé gbogbo mọ. ayé yìí ti ń bẹ tí wọn ń lọ kọ nínú èbó àwọn mùsùlùmí la ní àgbè wa mathematics àwa la ní jábìrì bọ́nà lè hìyá ni òun ni dàrú kí ló jọra wọn pẹ̀lú àjíbra àti jábìrì bọ́nà lè hìyá wọ́n ti ẹ̀ sáyẹ̀ díẹ̀díẹ̀ ìyẹn bẹ́ẹ̀ sábà tún lọ síbi ọ̀rọ̀ síkù dé ọ̀rọ̀ ìtọ́jú sálà kọ́kọ́ èmi kí ni kiri arásí ń là nínú ọ̀rọ̀ ìtọ́jú wàá lórí òun ẹlòmíràn ah, àwọn mùsùlùmí ń ya wọn padà tún ṣe wàhálà kẹjẹ ni o e ẹ ìyẹn méjì lónìí o ẹ wà ti ìjọba sọ àrẹ bí <laughs> ṣe wàhálà fún wọ́n fẹ́ rí ni pé tọ́bí ti kó sínú gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ̀ wọ́n bẹ́ẹ̀ dáadáa ẹ̀yọ́ ẹni tí ń sin wọn láàyè kẹ́tẹ́kẹ́tẹ́ kọjá àwọn mùsùlùmí yìí lọ wọ́n padà wádìí wọn rí pé lóòótọ́ ni. tó nípa bẹ́ẹ̀ kákọ̀sí ànẹ́bí nípa bó láti máa sùn. bó o níjọ sí ojúṣe ọlọ́run la tó fẹ́ yẹ̀ wò báyìí olùsìn lọ́run lànẹ́bí o tàbí sọ yìí pé tàbá sọ yìí pé ó ní súnlẹ̀ la fẹ́ jẹ́ afẹ́ jẹ́ sàlàfí jẹ́ agbọ́dọ̀ jẹ́ sàlàkì yẹn àkìdẹ́tẹ̀s nínú àdì ọkẹ́ wa ájà àwọn ẹni ìṣáájú nínú ìjọsìn wa ájà àwọn ẹni nínú wa ájà àwọn ẹni ìṣáájú ànábì tó ní o bá ṣe kọ́ wa ájà àwọn ẹni wa ànábì nínú ìjọsìn kò fẹ̀gbẹ́ kan o mú ọ̀dà nígbàgbọ́ ọ̀dà níjọsìn. ọ̀dà níwá mùsùlùmí ní ìdámi gbogbo ìmọ̀jọsìn yìí àdánwò ni ọ̀rọ̀ ọlọ́run bíi tí wù kọ́mọ lẹ́sà tó lẹ́sà tì láwa wàlà dùcá wàlà nàfìlà wàlà síyá lọ́wọ́ àgbẹ̀ sunni ẹlòmíì tí wàá lérò pé gbogbo sunna ti parí lórí kí ni sáfìrùn gbọ́lẹ̀ kọ́sùn ti sòkòtò lẹ́sà láàbù.

ádàmú wá sí àmúmọ́ bó ní jọ́sìn ti sí ọlọ́run sí i Al-Mughira ibn Shu'ba ọkọ̀ fẹ́ fún wa ní orúkọ ọ̀yà. صلى رسول الله صلى الله عليه وسلم المغيرة بن شعبة قال عن المغيرة بن شعبة رضي الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم حتى انتفخت قدماه فقيل له أتتكلف هذا وقد غفر الله لك ما تقدم بدون شدة أعد وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا المغيرة بن شعبة رضي الله تعالى عنه ọ̀kan àwọn ọmọ ọ̀dọ́ ń ṣe ọlọ́run ni sallallahu alayhi wa tí wọ́n bá mú gbámáwò wọ́n súnmọ́ wọ́n bá sì sọ nǹkan fún wa ń pa rẹ̀ ẹ àmì yiri ẹ̀wò lọ́sí. a tẹ̀ pé gbogbo àwọn sàbí gẹ̀rẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá àmàjọ ọmọ ọ̀dọ̀ ọ̀yin dà ní pé as-sahabatu kulluhum udul wọ́n yàtọ̀ sáwa abára àfa mi báyọ̀ ká fa lẹ̀ ti kàǹkà fún kónkó tó ọba lóun mọ́rọ̀ wa ń pa ànẹ́bí tó yàtọ̀ sí sàbí àṣàtúnyẹ̀wò ẹ̀ fẹ́dà bọ́jẹ́ sáré hàn. ṣùgbọ́n àwọn sàbí kulluhum udul gbogbo ọpátá lẹni dọ́gba òun ní máa ń sẹ lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ sọ́là tó o bá dákọ̀ sàbí kan o bá jẹ́ sàbí kan láti ẹ bá tu yẹ̀wò o bá ti sàbí ń tòótọ́ ni tí o bá ti nírọ́nú nírọ́nú tu yẹ̀wò ń bẹ̀ bóyá ẹ fẹ́ mọ̀ dáadáa ẹ mọ̀ ta ni dáadáa gbogbo àwọn sàbí yẹn àwọn òdó lò wọn ṣùgbọ́n àwọn míì tó bá yá àwọn sàbí àwọn sàbí sàbí wọn lè wádìí wọn ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ó kírun náà fílà kan títí fá débi pé ẹsẹ̀ ẹ̀dẹ̀ wú rọ́tọ́rọ́tọ́ wọ́n á sọ fún òjíṣẹ́ ọlọ́run pé àtẹ̀tẹ̀ kẹ́lẹ̀ fún hàádá ó sì ń lalé ìbọn rẹ̀ lọ́rùn bí bọ́lọ́run ti forí jì ọ́ irú yìí tọ́wọ́ àwọn sọ́tò sàtẹ̀ ìgbẹ́ iná fatahna laka fathan mubina yẹtọ́lá Allahu laka ma taqaddama min dhanbik wa ma yata'akhkhar àbí wa استقيما وينصرك الله نصرا ọlọ́run ní àwa la la ṣe ìṣípayá tó tó hẹ̀ fún ẹ ọlọ́run la ṣe bẹ́ẹ̀ láti forí jì ẹ̀wọ̀n tó ti ṣáájú ní ẹ̀ṣẹ̀ rẹ̀ àtàwọn èyí tó tún wà lẹ́yìn ìbọ́lọ́run ti forí ẹ̀ṣẹ̀ jì ẹ́ àti èyí tó ṣáájú àti èyí tó wà lẹ́yìn èwo tún lọ fa nẹ́fìlà àyẹ̀kú dórógbó àwọn àmì àti ìmọ̀bí dá ń lọ ọlọ́run dákun jáde síbi dáadáa nẹ́fìlà wọn àyẹ̀kú dórógbó àwọn sọ pé àtàlà nàbí ọwọ nẹni àbí ó di kò sí ọgọjọ àti mọ àdáyé tí Ọlọ́run ti láforí jẹ Ọlọ́run ìjọsìn ló tún wà kẹkẹ ló tún lágbára dáadáa yìí ànábì ní ti forí jì mí láàrin ẹsẹ àfàlẹ ẹkọ ní abudan sí ní ọmọ adúgbẹ àwọn ìjà wa tán. nínú ọ̀nà ẹ̀dá fi dúpẹ́ ni kágbá mẹ́fà ṣàwálì o nínú ọ̀nà ẹ̀dúpẹ́ wa ni kágbá mẹ́fà ṣàwálì o nítorí wípé àmì tí wọn máa hẹ̀ ikọ́ lọ́wọ́ ọba àlejò alásẹ́wọ́ gba Ramadan lọ́wọ́ wa wọn ni ká tó rírú àwẹ̀ gbà lẹ́yìn Ramadan lérò títù ṣàwálì ẹ̀rí yóò sì tún máa jáde pàdé dúpẹ́ fọlọ́run lórí àforíjì ọlọ́run káàdì ọlọ́dà fi wá lẹ́nu tọ́lọ́ nígbà tuntun báyìí tí ò ní padà di ẹlẹ́sẹ̀. àdìsí kan ní lórí ìjọsìn òṣìṣẹ́ ọlọ́run pé nẹ́fílà rẹ̀ àyẹ̀kú dórógbòdò àwọn nàìjíríà ká ká pọ̀ nẹ́fílà tí ẹ bá pọ̀ nù tahajjud ìyá ọmọ lẹ́yìn ọlọ́run máa fi gbé kó yẹn dání o ọlọ́run fi máa ń pàṣẹ rẹ ni o ọlọ́run fi máa ń jẹ́ kéèyàn jìnà sẹ́sẹ̀ sí sí àwọn ẹni rẹ̀ tó wà ní láti sọ sálá fún wa nírò rẹ̀ ọ̀nà tá a sì gbà tá a fi bọ́ lọ́hùn sọ̀rọ̀ nìyẹn àwọn ológun ọba àtàgùn irú tí wọn pè náà lọ́lọ́run nígbà táwọn bá ń pe wọn ó pè yá sàfà àwọn àfà oníjẹgbẹ̀jọ lọ ẹni tí ọba pè fà kọ́ bá pè fà ẹni ọba kó ogun kọ́ bá kó ogun gbogbo wọn padà dá lóhùn wọn dá lóhùn gbà kan wọn padà fi ilẹ̀ gbà kan gbọ́ ọlọ́run tàbí nǹkan kẹ́ ẹ má yà sọ fà sà kọ́ọ̀gù ẹlòmíràn ni ẹni ó ṣe fún ẹ kó ṣe fóònù ẹ ogun lẹ́ ń ni òwe lọ́wọ́ adé sọ wípé alihadidu bi hadidi yusla irin ni wọ́n máa fi irin bá kẹrin ọ̀kan bẹ̀ fún kẹ n kò ti jó gbọ̀ ọ̀kan ojú kẹlọ. ṣùgbọ́n lọ́wọ́ a wọ́n mú ṣàfihàn wàhíwá ọlọ́ nínú díwáànù rẹ̀ wọ́n sọ wípé àti hasabu bí dùá ìwọ̀sẹ̀ darí yìí wọ́n mọ̀ tẹ̀dírí yìí. bímọ sọ́nà àdùá La láìlì látòkòtè wọ̀làkì láhà àmọ̀dún wọ̀lẹ́lẹ́ àmọ̀dé nkìdọ̀ wọ́n ní dị bí dùá ìwọ̀sẹ̀ ìdarí yìí ṣé ìwọ fẹ́ ma fi àdúrà sáwẹ́wà ni ọmọ máa dùn àlérí wọ́n mọ̀ tẹ̀dírí bímọ sọ́nà kódà kádàrà lè yí pẹ̀ ládùá ẹ̀rọ kí ó ní èmi kádàrà ti wà wọ́n ti kọ́ kó lè yí padà tọ́lọ́ náà kọ́ sọ pé yẹ mọ̀ ọ́nlá wọn yẹ dá ọ̀yẹ́ sì tu àyíndàrú ọ̀mọ̀lẹ́kẹta àdúrà rẹ tó sì yẹn di kádàrà nìyẹn kádàrà lòun náà kó sì ó sì máa yí. ọdẹ wà nù hadithi yìí pé láyọrọ dọlọkọdọ ẹlẹbi dọa ó dábàá sọ pákọ lè dájọ Ọlọ́run ni a lọ́sẹ̀ wa náà hadith mi tó gbádùn yìí pé àdùáhù yanfa'u liman nazala wa mimma sayanzal ohun tó ti délẹ̀ báyà àdó àlè wúlò ohun tó sì máa máa wáyé sí ètí wáyé àdó wúlò kẹ́ ẹ wá bùsẹ̀ kà máa ní àmọ̀tò sọ abúláburú yìí títí àgbà tó sì ṣẹlẹ̀ ẹ ọlọ́wọ́ wa fúyẹ́ rẹ̀ bì sára bí dùá òun làwọn bàbá wa máa ń sọ wọn ní ní fìlà sáà àwọn abólẹ́sẹ̀ òun rẹ̀ gbò káàkiri ó ti faramọ́ pápá rẹ̀ bá dá tẹ́sẹ̀ rẹ̀ bá dá ńkọ́ àbọ̀ fọ́ lórí wọn gbé ọ sí intensive care ẹni mọ̀ gbárí ẹni pé wọn gbọ́dọ̀ fẹ̀mí balẹ̀ pé kàláàsì kó lè yè torí pé wọ́n bá kéèyàn ọgọ́rùn lọ intensive care márùn yìí padà ọlọ́run bá fẹ́ ló torí wọ́n jù wọ́n nú ẹ̀ báyìí tọ́jú wọn bẹ́ẹ̀ wọ́n máa fi kinní mí ọ̀kúta ọ́síjìn òun ni wọ́n máa fi mí títí wọ́n sákàn pé mi náà ni wọ́n bá ti kọ́ padà kọ́ ohun tó lóun fẹ́ mú mi ṣé yóò béèrè omi ni yóò wú kọ́ òsì ah, rírọ ẹ̀rí àbí. Oh. <laughs> àfààní sihamu lẹ́yìn ní àdúrà látọ̀ sí wàláàjì ọfà òru ni ta lè ta sáwọn mọ̀lẹ́bí sáwọn mọ̀lẹ́bí kí àdínì gan àdẹ́wò tí wọ́n tó ń kó bá wájú ti kèfèrí lọ wọ́n sì dẹ́wọ́n láwọn ọmọ wa àti kẹsì ju ká máa sọ fáwọn tó ti ń kírun àwọn náà lábàá sọ̀rọ̀ òṣèlú jẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí lòun fẹ́ bá mùsùlùmí jáwọ́ bá kí sáwọn kèfèrí sọ̀rọ̀ sáwọn ẹlẹ́bọ. àwọn pàtẹ́wọ́ ike ẹja lọ bá mùsùlùmí jà àwọn eniyan wà ń sọ̀rọ̀ lẹ́yìn tí sẹ́sìn wọn yàtọ̀ ni ẹni pé wìrì ni ẹ wá ní ká bá ẹlẹ́bọ̀ jà yìí ti mọ̀ wá ọmọ ọmọ pé ìbá ti sọ̀rọ̀ aláṣẹ wa Nàìjíríà wọn ń ń pé ìyàwó àbíkílẹ̀ kọ́ sambo orígbé ọjọ́ àwọn obìnrin táwọn tí wọ́n bá ń sun bíi kele mọ́rùn yẹn orígbé wọn jọra ìgbà wọn bọ́ra wọn lọ sí jòǹgàtà sí ọ̀dọ̀ ìyàwó sambo ọba lọ́wọ́ wọ́n ti wọ pé kínní yìí ò papọ̀ mọ́ra wọn. tó ṣe pé ẹni tá àwọn tó kájọ wò bẹ́ẹ̀ sìn jù wọn làwọn mọ̀lẹ́bí kí àdínì àwọn tó ń dúró déédéé wọ́n yọ ní bídíà yìí tọ́ba wọn fẹ́ máa sọ̀rọ̀ wọn ọ̀pá gbàlẹ́ agbáwo la gbà ẹlòmíì darẹ̀ lágbà fẹ́ lágbádá òsì tó wọ̀ káàkiri. náà kéde rọ́là ọ́ ẹlòmíì darẹ̀ lágbà ọmọ kéékèèké bá a ṣe kéré tó yá ju ọ̀pọ̀lọpọ̀ lọ máa wá gbádá kiri rẹ́dẹ̀rẹ́dẹ́ ọba wa hù lọ́mọ rẹ jú òfi sọ́wọ́ tún fi sọ́ òfi sọ́rùn ẹ dákun tọ́ ọba tẹ̀ lọ́wọ́ lòun kà sọ́rùn wà ńkọ́. tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ìkágbàlè wà nú ẹ̀sìn ti wà ẹ̀rìn àdéhùn àbí musa làṣàárì wọn nínú bàbàrà ọlọ́run òní gbogbo ẹni ọba ti yẹ wú pàtàkì ẹ̀ ẹ̀rìn gbàdá ń torí Imran ibn Hussein níjọ́ yẹn ní ẹgbẹ́ àgà fún bàbá ah bàbá ní òtítì ìgbà ẹ̀sán mu ní ah ọ̀tọ̀ ni wọ́n sọ́n parí wọ́n ní ẹ máa ń sàfáà làákàyè gbogbo àwọn ẹni tí ẹni wọn lọpọlọpọ àkọdà làwọn lẹ pàtàkì òun báyìí ah! kótó ti fàlẹ́ bí wọn padà ń bi bàbá nìyí pé bàbá nígbà bàbá jókòó tán ọ̀sà mélòó lẹ ní náà bàbá ní méje péré náà ni níyì ò tẹ wàá pọ̀ rárá náà níbo sì làwọn ọ̀sà ni wá ó ní mẹ́fà wà ńlẹ̀ ẹ̀yọ̀kẹ́ ń bẹ lókè tó bàbá tí ẹ bá nídìí kankan èwo lẹ́ pé bàbá ní tòkè yẹn tí ẹ bá wà nínú ìṣòro kan èwo lẹ́ẹ̀kejì bàbá òkè ni so àwọn mẹ́fà àti wọ́n wá lẹ́ òun sì wọ́n lásán à tòṣẹ́ wá rí ìtẹ́ pẹ̀lú òṣàyàn òun yẹn sóòṣà ọlọ́run lòun ẹni ń bẹ lókè ni òun gẹ̀ẹ́ni wà ń pè yìí bàbá yẹn ṣe lóun gbà fàájà yẹn. tí bàbá yẹn tó máa sọ fún òjíṣẹ́ ọlọ́run pé mọ́jẹ̀dí máa ń dà òun láàmú jẹ̀dí ẹlòmíì tó fọgbọ́n ọjà ẹ̀dín ń dà láàmú tó tún dológogoro kalẹ̀ lọ́ba ti dàárọ̀ báyìí oníṣùkùṣùṣù ṣùṣù bá ń bá wú lọ́ba rọ mi láyé òróró mi ò ṣiṣẹ́ àwọn àbúrò ọdí àti ni wọ́n ní wọ́n lè lòrò ń bó sí yóò ṣiṣẹ́ àdìsí ẹ̀sìn sọ yí pé ọlọ́run ò lè fi wòsàn yẹn síbi ohun tó ṣe léèwọ̀.

ọ̀pájúlọ a ní hájà sí pẹ̀lú àwọn mọ̀nẹ́fìkì àdínì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tútùkùtù káàkiri. ẹni tó gbé one hundred thousand kalẹ̀ pé kọ́ lọ fi kọ́ kẹ̀ǹga ṣé ó sọ pé nítorí one hundred thousand rẹ tó gbé kalẹ̀ yẹn kọ́ wa máa bọ̀ láti Saudi láti wá wo kẹ̀ǹga torí kíni ọ̀rọ̀ òpó náà ọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́. wọ́n ya fọ́tò àwọn lọ fi gbowó ẹ̀yìn wo fọ́tò náà wọ́n fi hẹ̀ wọ́n náà ṣẹ̀ǹgá yín àti gbẹ òun níyì o mọ́sálásí yín àti kọ́ o òun ni o kódà àwọn èèyàn tó kírun bẹ́ẹ̀ níyì o ẹ̀mí ìbàyí lọ́kọ́ sí ẹ̀wọ̀n àwọn ará àdúgbò yẹn wọ́n dẹ̀ wò sí àwọn bọ́yá mẹ́wàá nìkan wà ṣerú àwọn yẹn tari ń ìlà lọ́ba ní ọ̀sárì nàìjíríà lóòótọ́ àwọn ọ̀dá yẹn wọ́n àwọn mọ̀nẹ́fìkì àti ní gbogbo pápá jùlọ nínú nǹkan tó tóbi jù àmì sọ pé gbogbo àwọn ẹni tí wọ́n bá ń wẹ́rẹ̀ wẹ́rẹ̀ yẹn ọ̀rọ̀ tọ́kẹ́ náà àwọn afáwa sọ ni pé tí wọ́n bá rí fóòtọ́ lọ́rọ̀ àwọn tí wọ́n sọ pé ọ̀kẹ́ nu oríkì ara àwọn tó pàtàkì kó relé dà wọn ṣùgbọ́n wọn ò ní tó bẹ́ẹ̀ láti lè sọ wàláì sọ̀kùsọ̀ wọn sọ kọ́ta mọ̀ fún ẹlòmíì ò ní wọ́n bá gbà síṣẹ́ wọ́n gbà síṣẹ́ ọ̀tọ̀ ipa afẹ́ fún ọ lówó sẹ́rẹ̀ wọ́n yà fọ́tò lọ fi gbowó owó rọrùn ìbéyìí náà nílé kéwú ẹ̀yà fọ́tò àwọn ọmọ fi gbowó náà owó rọrùn bíbẹ́yìí náà ní jímọ̀ àwọn èèyàn tó ń kí jímọ̀ lẹ́yìn ẹ̀yà wọn lọ fi gbowó ń owó rọrùn ń kí gbogbo ẹ̀ lẹ́yìn Ehe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wà. torí bẹ́ẹ̀ ká máa tẹ̀sí sí wẹ́rẹ́wẹ́rẹ́ torí tó yẹ ká máa mẹ́nu bá rú àwọn ọ̀rọ̀ báyìí àti wàá rí àwọn pé wọ́n sọ̀rọ̀ ẹ̀yẹ mi ọmọ bó ni ni ah, wọ́n á jẹ́ kẹ́tẹ̀kẹ́tẹ́ ìmí o àtàwọn ọmọ ìyá mi bíi méjì àwa lọ alihamdulilayi wàláyé àmẹyọ ẹnìkan owó ni ẹ máa gbà títí di sọ̀rọ̀ yìí. káàkiri ẹ̀ wá láwọn ẹni tí wọ́n ọ̀yàn ń wá owó tí wọ́n ṣe lópin ìgbà tó ṣe bẹ́yìn tẹ́ ń pé tó tẹ́ ń ṣe lẹ̀ ẹ̀ ń gbowó lórí ẹ̀ ta ló fún yín lórí ẹ̀ tí ló wá wọ́n á fún lówó lórí pé ọ̀yà máa sọ fún pé kó má tẹ̀ bọ́ owó rere lè ní o bẹ́ẹ̀ mi bá rí èmi ọgbà o àtẹnu rí àbí wọ́n á lè fún ọ̀pọ̀ lọ gbà lóyún ìwọ́n sọ pé kéèyàn má tẹ̀ bọ́ wọ́n bá túbọ̀ lówó lórí ẹ̀ pé sọ fún pé kó má tẹ̀ bọ́ tó ń tọ̀ wọ́n fi láti jẹ́ náà. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àní ń pọ́n nílùú sẹ́yìn yìí o lóye ọ̀dà àmọ́ ń bàjẹ́ síbi túmọ̀ ni. àní tẹ̀lá rọ̀dọ̀ àwọn ọ̀dọ́ náà kan ti jákujáku yìí ìbáwọn ẹ̀ka àjọ jẹ́gbẹ́ lọ́pọ̀ jù. àwọn tajọ jẹ́gbẹ́ tajọ jẹ́ akẹgbẹ́ lọ́pọ̀ jù àti ní hájà ti dùn á bí àmọ́ sí hájà ti ẹ̀bí rọ̀ ìlà dùá ẹ ọlọ́run dákun bá ní ṣàtúnṣe ìlú yìí o ọlọ́run bá ní tún ìlú yìí ṣe fẹ́ sí o ọlọ́run ṣe ìlú yìí ní ìlú súnà o ẹ̀rí àwọn náà wọ́n máa ń ṣàdúrà yìí pé ọlọ́run kan pa ní adébọ́rẹ́ ó sì gbé súnà nẹ́bì ga ọwọ́ rẹ bídà àti sáni ńlẹ̀ bídà àti sáni ọ̀hún náà wọ́n á fẹ́ máa gbé ga fúnra ara wọn yìí ẹ̀ àti sáni wọ́n ní gbogbo àyè ibùsẹ̀ bọ́ ibùsọ̀ sà ẹ wá lọ káwọn ẹlẹ́bọ̀ wá la fẹ́ kọ́ mọ́sálásí ẹ wá sọ pé ìgbòòrò láàmì eléyìí kan ah, àárí àwọn eléyìí ti dàrú o wèrè náà wèrè tó pẹlẹ mùsùlùmí àbáfún àwọn kéèrè má yìí ká ẹ dákun sáyé òbúṣẹ fẹ bùsọ sá ẹ wọn parẹ nìyí tó ti pé àdẹ́wò tá a kàn jù nísìn lọ́wọ́lọ́wọ́ òun làwọn ẹni tí wọ́n pera wọn ní mùsùlùmí tí wọ́n farajọ wa àtúndọ́dọ̀ àwọn ẹlẹ́bọ lónìí wọ́n ní ó dẹ̀ tó ti dé ní ìdajì òní o àwọn ẹlẹ́bọ ti di halif pẹ̀lú wọn ọ̀rẹ́ tímọ́ lọ́yìn fáyà kẹ́ẹ̀dì wá pé ẹ̀mẹ́ mú kéferì má mú lọ rẹ̀ ọ̀rẹ́ ayò gbọ́dọ̀ àwọn àlọ́ kíní yẹn ni èèwọ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá jẹ́ bùsàkọ́ sọ́yìn pé wọn ò tí jìnà nínú àgbọ́yé ẹ̀sìn àwọn mùsùlùmí ń takora wọn tí wọ́n à ń takora wọn ni ni àbáwọn ẹni tí wọ́n ń ta kẹ̀sìn wọ́n ń takò ṣé ìgbẹ́ ni tí ń dẹ́sẹ̀ gẹ́ lóore jù wọ́n lọ ẹni tí mò gbogbo lóore jù àwọn ẹni táwọn yìí lọ oníṣìnà ó lóore jù wọ́n lọ torí láéláé oníṣìnà òní sọ pé ohun tó ń ṣe dá wọ́n bá sọ pé ohun tó ń ṣe dá ni ibi ẹ̀kọ́ bàǹkì yẹn lọ́yẹ kọ́ sí obìnrin lẹ́ẹ̀kọ́ ní ẹ̀fẹ́lẹ́fẹ́lẹ́ ó sì máa máa lò ń bẹ́ẹ̀ ṣé àwọn kó ti gbà tí ò da a lọ sí mọ́sáfún ẹ tó Jésù ti mọ̀ kí ò da náà ṣùgbọ́n àwọn eléyìí orí burú yẹn báyìí wọ́n máa tẹ ni wọ́n á tẹ pẹpẹ wọ́n á máa wí ibi dẹni torí bẹ́ẹ̀ gbogbo àwọn ẹni tí wọ́n ń bà lóyìí jẹ́ ọlọ́run dákun bá ní ṣàtúnṣe wọn ọlọ́run bá ní ṣàtúnṣe wọn ọlọ́run jẹ́ wọn lè túbà ọ àwa ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala súnnẹ̀ tí wọ́n sọ yìí pa wọn àwọn òní jẹ́ ọ̀gá ọlọ́run jésù ní ọ̀gá ọlọ́run bá ní fún wọn ní ìdáyà jésù ní ọ̀gá àwọn oníṣe pé o ọlọ́run bá ní fún ọ ní dáyà ọlọ́run jẹ́ súnmí ọ̀gá àwọn adé ta wà lórí súnmí ọlọ́run dákun jẹ́ àmà ga ọlọ́run jẹ́ àmà ga ọlọ́run jẹ́ àmà gòkè ọlọ́run máa wà jẹ́ àmà padà sí ibò anídàdúà anídàdúà torí kò dáa orí tá a bá ń parọ́ lókun lóòótọ́ alihamudulilayi rabbil alamin tó bá yẹ fásitì jọ ni máa sọ pé ọ̀dà ó sì tún ti ń da díẹ̀ díẹ̀ náà ànígbà pé ọ̀dà. ibi kan náà ló dé tá a gbà pé kò dà kọ́lá wọn bá lè gbẹ́lá kó ọ̀dà lọ́wọ́ fi hàn pé máa dúpẹ́ fọlọ́ bàbá tẹ̀ parí ti forí jì wá ń tó tọ́ máa dúpẹ́ pẹ̀lú ìjọsìn abẹ́ ìjọsìn yẹn náà àwa lọ ti mo ní àdúrà bá ta bá báyìí kò kí ń ṣe laha walakin laha amadu wọlé la amadu kìlọ̀ àfi kó dòrò nìyẹn gbogbo abasi pẹ̀lú rẹ yóò níbi tó parí. wọ́n ní ìdádọ́ àgẹ́rán tó dà nínú àwọn kòlóòtù wa bóyá ṣe wítìrì àti nídìí ẹ̀gán lọ́pọ̀lọpọ̀ àwọn àdúrà tá a bá ń ṣe náà ká bẹ lọ́hùn gan pé súnmẹ́ ọlọ́run dákun kó gbòòrò ní dáadáa nísẹ̀yìn ọlọ́run ọba àlejò alákọ̀ọ́sà nù wa. á dùn báyìí táwọn àtẹ̀síwájú ńgbà bàbá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ tó ṣùgbọ́n ṣájúṣájú ká tó lè já ní sùúrù díẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn tí a bá fẹ́ ṣiṣẹ́ ládàá wọ́n yà mọ́ bí tó ń pè ní òkè gbégi wọ́n fẹ́ kọ́ mọ́sálásí ńbẹ̀ a sì fẹ́ fìlì ibi tí wọ́n ń kọ́ yẹn ìgbà tí kálukú bá ráyè a sọ pé ẹnì àbí àgbọ̀rọ̀ sọ pé ká lọ ń gbà kẹ́rẹ́ ìgbà tí kálukú bá ti ráyè ní máa lọ ṣiṣẹ́ tiẹ̀ ká má gbàgbé pé iṣẹ́ ládàá lélẹ̀ yìí ẹ̀mọ̀ yìí kọ́ wà nínú àdéhùn yìí pé mọ̀nbá náà lọ́wọ́ àyè mọ̀ jíjá bàná wà bàná wà lọ́wọ́ bẹ́ẹ̀ sọ fìlì jẹ́nà ẹni ọba kọ́ mọ́sálásí fọlọ́wọ́n ọba odidi ilé kan ọlọ́wọ́n máa kọ́ fún lálùjẹ́ náà aláfàjẹ́ ká gbìyànjú. ẹgbẹ́ tó kó yunifásitì kọ́kọ́ ń lò ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn níbẹ̀ níbẹ̀ ẹ ti bá àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ fi ilẹ̀ láti sílẹ̀ máa lọ ṣẹ́ ọkọ̀ bá nílò àlàyé lórí ẹ̀ káwọn ọba àgbàlá kọ́ sáré ilé ìké wà ẹ látàárọ̀ ọbẹ̀ láti bọ́yá bíi tẹ́ẹ̀nì ni sókè ó dàdí ilẹ̀ sùn látọ̀lá lọ ló ti bẹ̀rẹ̀